وكل ضلالة في النار ثم ما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته هذا كف ولو أترى لكم كاتب فون النبي محمد صلى الله عليه وسلم لا يفاشق بما àyè tí a ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọ̀lẹ́ yìí yóò máa jẹ́ tafsiru suratul hashr ṣàlàyé sura ńláka fún wa nínú àwọn sura al-Qur'an tí gbogbo wọn jẹ́ sura lánlá sura yìí lẹ́nkẹ̀ ní suratul hashr suratul hashr ibẹ̀ nínú àwọn súrà tí ọlọ́run bá alékẹ́ ọlá sọ̀kalẹ̀ fún ọlọ́bà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n délẹ̀ Madina ẹgbẹ́ tó yẹ wọn Ìsìlámù ní wípé àwọn ìran súrà Al-Qur'anul àwọn àfáà kú méjì ibẹ̀ àwọn súrà Al-Qur'anul tí ọlọ́run bá alékẹ́ ọlá sọ̀kalẹ̀ fún oríṣẹ́ ọlọ́run bá alékẹ́ ọlá lásìkò tí wọ́n bẹ ní Mẹ́kà àárọ̀ ń pa wọlé ní asúwàgùn makíyà àwọn súra makka ṣùgbọ́n àwọn súra alukùránù kari tí ọlọ́wọ́n bá alẹ́kẹ́ ọlá sọ̀rọ̀ kalẹ̀ fún òjíṣẹ́ ọlọ́wọ́n bá alẹ́kẹ́ ọlá nígbà tí wọ́n madina a ń pè wọ́n ní madaniya àwọn súra madina inú àwọn súra madina òní súra tó ń ẹ̀rí ṣúra yìí ṣúra ńlá ni tí ó sì ní ìtàn ńlá ńlọ ìṣàlàyé ìtàn tí ṣúra yìí bá dé fún wa ní ṣókí ni ó padà jẹ́ kí àgbọ́yé ṣúra yìí kó rọrùn fún wa ní padà bàntú oríṣọ́lọ́wọ́n bá rẹ̀ kí sallallahu alaihi wasallam nígbà tí wọ́n dé Madina oríṣiríṣi àwọn ìran ni wọ́n ti ń gbé ilẹ̀ Madina sáájú òjíṣẹ́ ọlọ́run inú àwọn ìran ti ń gbé Madina sáájú òjíṣẹ́ ọlọ́run bá alẹ́kẹ́ ọlá sallallahu alayhi wa sallam òní àwọn Yahud àwọn Yahud yẹ bá sì mọ̀ pé mẹ́nu àwọn ìran èèyàn tọ́lọ́run bá alẹ́kẹ́ ọlá ráwọn náà ọlọ́run bá sí ẹnuwa Musa alaihisalamu sí wọn àwọn Yahudu tí wọ́n bẹ nílẹ̀ Madina ìran mẹ́ta ni wọ́n ní àwọn ìran Yahudu tí bẹ nílẹ̀ Madina ìran mẹ́ta ni wọ́n wọ́n pa kan ní Yahudu Bani Qaynuqa àwọn Yahudi ti ran Qaynuqa ń pa wọn kan ní yahudu bá ní kọ̀rọ̀ ìzọ̀ àwọn yahudu ti rán balo kọ̀rọ̀ ìzọ̀ wọ́n pa wọn kan ní yahudu bá ní nazir àwọn yahudu ti rán balo nazir gbogbo ìran yahudu mẹ́rẹ̀ta yìí ni òjíṣẹ́ ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá ní ìṣesí kan sí kejì pẹ̀lú ni wọ́n jọ ní ìṣù pẹ̀lú ara wọn nípìnlẹ̀ ń pàtí anábì délẹ̀ na náà àkọ́kọ́ tá anábì sí ni pé anábì ò wá níwà kún fẹ́ bá bá wọn ti bẹ́ẹ̀ bẹ́jà ìwà pàjọ máa gbé ni bó ti nípa wọn ti ń bẹ ní Madina jẹ́nà mùsùlùmí pọ̀ nù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbà fọ́fún sí ọlọ́wọ́ ọlá ń bẹ wọn láwọn ògbà sì fọ́ sí wọn gbà ẹ pẹ̀lú mọ́jẹ̀mú pé ìlú lélẹ́ agbẹ́fẹ́ máa gbèlú ni ó sì láwọn òfin tí ó mú ìjọ gbèlú dùn àní sẹ́ra wa ṣùgbọ́n bá sì máa jẹ gbèlú tí ìfọ̀kànbalẹ̀ ó jẹ tí ìlú ó máa farabalẹ̀ dáadáa agbẹ́gbọ́rọ̀ wọ́n sí tó ní àwọn àdéhùn kan tí òdíṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ àdéhùn yìí kìí ṣe kó lè bá ṣàǹfààní fáànábì nìkan fọ́ kìí ṣe kó lè bá ṣàǹfààní fáwọn mùsùlùmí rẹ̀ fọ́ àdéhùn yìí ni ó ṣàǹfààní fáwọn mùsùlùmí ni ó sì ṣe fáwọn kèbèrè kódà àwọn ìyàwó dì í náà ní ń inú rẹ̀ ní pé kájọ máa sọ́lù yìí ká má fa ìgbà ọ̀tá kan láti wá wọnú ìlú yìí ló rẹ̀ ní pé ẹni tí bá jẹ́ ọ̀tàwà ìyàwó dí àwa mùsùlùmí à ní kún lọ́wọ́ àbí sí kọ́dà tó bá ní bùkátà káràn yín lọ́wọ́ nígbà tí ẹ̀ bá ń gba ajalè rẹ̀ lọ́wọ́ tẹ́ ẹ̀ bá sàbòsí bẹ́ẹ̀ náà tí bá ń jọ́ta tiwa náà ilé mọ́gbà láyé tí wọ́n jẹ́ kí ọ̀tá tiwa ní wọ́n wá sùn funfun tí ń jẹ́ àwọn àléébù wa fún yín àbẹ́yìn wọn lọ tú àṣírí wa fáwọn ọ̀tá wa ẹlẹ́gbẹ̀ẹ́nà àwọn àdéhùn tí òjíṣẹ́ ọlọ́run bá alẹ́kẹ́ wá láti wọ́n ṣe pẹ̀lú àwọn yahudu banu annabi banu kẹ́nukọ́ banu kọ́ìzọ̀ wọ́n súnra ta bẹ́ka yìí ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ lórí banu nadir ẹgbẹ́mi tí súnra yìí tọ́lọ́wọ́n bá fi ṣàlàyé ìran yahudu ìdé àwọn àfáàmì àwọn àpẹẹrẹ súnrọ́tù banu nadir ìnàbá àwọn òkè pé ní suratul hashr záàmà ń pè ní suratul nadir ọlápẹ́bí yahudu yìí ni ọlọ́run ọba àríkẹ́lá ní sàlàyé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí wọn àti òjíṣẹ́ ọlọ́run ọba àríkẹ́lá tẹ́lẹ̀ náà rí ìròyìn tọ́lọ́run ọba àríkẹ́lá fún wọn ò ní bẹ́ẹ̀ ní kásàdéhùn láyé káwọn láwọn mú sẹ́ yahudu ò kí mú sẹ́ kódà láti ìgbà táwọn anábì náà ti bẹ̀rẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí tòun ta anábì àwọn anábì nìkan àwọn anábì sáájú gan náà wọn a máa ní kúlẹ̀ pẹ̀lú olóyè àwọn alámàrí kí ló ṣẹlẹ̀ tí ó fa tọ́lọ̀ fi wá ní ká anábì ní wọn kó olùmọ̀dínà ó ṣẹlẹ̀ wípé ní tẹnu àwọn mùsùlùmí ó ṣàṣìṣe wọ́n kó tó ní àmọ́ ìbí òun jẹ́ kàgbọ́nà rí olùsọ́lọ́wọ́n bá àríkí kan ní àdéhùn wọ́n kọ̀ wọ́n ní àlàámìrì yìí ìran kan ní wọ́n àdéhùn pé àdébárawájà àdéhùn pé kọ́dà tẹ́nìkan bá sì sì parí ànífọ́ọ́sí ní wọn ní àdéhùn sáńpẹ̀ ní àdéhùn hódínà àdéhùn hódínà ní pé àdébárawájà inú òfin islam tí wọ́n bá bẹ́yàn lérò àdẹ́wọ̀n iye gbọ́dọ̀ bá jà ó kásìkò ogun tó ẹni máa bá ẹlòmíì jà lásìkò ogun àwọn tẹ́ bá ní àdéhùn ma bá wọn jà tí inú àwọn òfin islam rẹ̀ alẹ́gbẹ́ bá wọn mọ̀lẹ́bí yìí àlàámi yìí ló bá wọn ládéhùn wa àníjàmájà àjọmọ̀ abẹ jọmọ gbígbé ayé rọrùn sáábẹ̀ lásìkò ìṣẹ̀lẹ̀ kátàkùnrin ara ní bí yorùbá wùnà sábẹ́ yorùbá pan náà ní bá wọn ìdílé yìí ní àdéhùn bá wàdé bá wọn jà àwọn ìdílé kẹfẹ́ rí náà níwáwó gbà náà bí ti ládéhùn bá wàdé bá yíyà ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ ní àsìkò bí yorùbá wùnà yìí sábẹ́ yìí wá lọ pa èèyàn méjì òdìlé wọn ó pa èèyàn méjì inú wọn tí ó di ṣọlá ọlọ́wọ̀n ní bájà nàbí sì jẹni tí kì í ṣàì sí kàdánwò rẹ̀ ó bá nàbí inú jẹ́ sáré yóò mà pa nàbí ní àdé pẹ̀lú wọn so tó wá kù tí a lè fi jẹ́ kékeré kó yọjú ni pé a sanwó ẹ̀jẹ̀ táǹpì bíyà fún fámílì àwọn méjèèjì pé a sanwó ẹ̀jẹ̀ pé ẹ má bínú ó ṣèṣì ni ẹgbẹ́ gbowó owó ìpọ̀ díẹ̀ fáwọn méjèèjì ẹ̀nẹ́bìrì dásán gbọ́nà pé ajẹ́ ń pítẹ̀ láàrin yahudu a sì mú ọlọ́ta ajẹ́ ń gbéra pọ̀ wá gíra pé alábàágbéra dáa ni wọ́n àwọn òsì ní nǹkan kan nínú sí àgẹ́ǹsì wọn náà lọ bá bàdúnà dí wọ́n sì lówó lọ́wọ́ wọ́n lóko wọ́n ní làbílò tí tí yọ dáadáa tán níbi tàdáadá náà lọ bá wọn níbà wípé ní ẹ̀dẹ́kùn ẹkùn wa lọ́wọ́ kájọ sanwó ẹni tán pa yìí náà aláàmì yìí arákùnrin méjì ni wọ́n owó ìjẹ wọn àrí ìdásán amọ̀kẹ́yìn ló lọ́wọ́ àwọn ìjọ gbèrè náà ni sẹ́kùn wa lọ́wọ́ láti yọ san owó yìí kalẹ̀ òkè ya ní pé a jẹ gbèsè ẹ̀mí lọ́nà oyin tó ti bá rí kí a lọ bá lọ sí wọ́n ní àwọn ẹni láti kún kódà àwọn jọ sanwó sí wọ́n ní opportunity ni a ní kánàbí jùkúlẹ̀ káàmbọ̀ wá pàmẹ́ lọ sí ètò kí àwọn ọmọ lọ ní kánàbí jùkúlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri ìkan ògiri náà lájá bá náà bẹ̀rẹ̀ jùkúlẹ̀ tó ń retí wọn láti wá lọ sẹ́yìn wọn lọ sí méjì láàrin àwọn pé káwọn lọ wá àpáta ńláńlá kan òkúta ńláńlá kan káwọn lọ gbà káwọn kan jùmọ̀ náà lórí báyìí káwọn lọ lásìkò tánà ní orí tí kí wọ́n wá kó fáwọn fáwọn fi sanwó ẹ̀jẹ̀ tí ó ta ọwọ́ kanáà sàábé tó kú bẹ́ẹ̀ sì lójú náà bá àríkẹ́ wádá tí ó yá àwọn yàwó dínú kọ́lọ́wọ́ bá àríkẹ́ alóò fi gbà kan fílẹ̀ lẹ́bẹ̀lọ́ ló ránṣẹ́ tí ó bá ti parí sẹ́lọ́ lórílẹ̀ pẹ̀lú èkó lórí ayé tó yá àwọn yàwó dínú yóò yọ pé àwọn àkọ́nà ti ṣe wẹ́ẹ̀ ní látàjọ́sí táwọn aláwọn fẹ́ pòdì ọlọ́mọlé bọ́lá wọn bá dá látàmẹ́lì wá sí láyé ò tí tó ọlọ́run ló sì sọ́rọ̀ lọ́wọ́ ṣẹ́ ọlọ́run bá sọ fún wa lẹ́bi pé hasibukallah ìyànlẹ́bí ọlọ́run bá ní ó tó ọ̀pọ̀ ọmọ ní tábà ákàmílẹ̀ lùmọ̀mìnì kódà àwọn tí ń tẹ̀lé ọlọ́run ní ó tó wéyí sórí lásìkò tí wọ́n ti lọ sí méjì lè bá wọn lọ gbé òkúta wọn lẹ mọ́ òṣìṣẹ́ ọ̀run lórí kó lè bá kúlẹ̀ kanáà wọ́n kú ipá àwọn òkúta lágbára wọ́n lówó láàrin àwọn yahudi mẹ́tẹ̀dára sọ wọ́n sì ni wọ́n lówó jù ní pébí tó ń gbé wọ́n ló di tí wọ́n rẹ́ tí wọ́n fọ́ọ̀tì ni fẹ́ẹ̀sì lálá wọ́n lé ọ̀pọ̀lọpọ̀ pété ní ti bá ṣẹlẹ̀ àwọn ẹ̀dẹ̀ àti fèsì wọn àwọn ìpín lórí àwọn tẹ́bà wọn ọ̀rẹ́wà lámìnà ọlọ́wọ́ àwọn sísà nẹ́bí ó jẹ́ ká nẹ́bí mọ̀ tí wọ́n ń pè tí rẹ̀ against àwọn kẹ́rẹ́ nẹ́bí sáyidé nẹ́bí sáyidé pé ọ̀sà áfíríkà nẹ́bí mú lọ́wọ́ gbà nẹ́bí lágbé fún wọn bàtà àwọn ipá nẹ́bí sá àwọn náà sáyidé ni ìlànà adé mọ̀tá adé gbogbo mọ̀tí inú Madina àwọn tó jẹ́ bí àwọn yàní outskirt Madina ní ìta Madina àwọn ìbáwọlé Madina ní lẹ́bí wá sáwọn lóòrùn ó wáyé fún ọpẹ́ báyìí báyìí báyìí báyìí láwọn Yahudi ni wọ́n ń pè tí rẹ̀ lórí ìjọlọ́sì sọ fún mi ọdún wá rí báyìí àjẹ́ pé àwọn táwà ń bá lò ní bá lò pé ara wa ni wọ́n náwà sí báyìí fún wa ẹlẹ́bẹ̀ẹ́nu tánàbí fi gbé ìgbésẹ̀ ìrọjà ológun náà kan ní tàbí ṣe lásìkò yìí náà inú àdéhùn ti mẹ́lá àwọn àwọn àjàlábì ní pé gbogbo tí bá ní jọta wa ẹmọ́gbà wa ẹmọ́gbà láyé ọ̀tá tawa tiwa náà tí ilẹ̀ ló jẹ tó ìlú iná ni wọ́n jọ wá dàrú ọmọ tí ìyàwó inú àwọn ọ̀tọ́ ọlọ́mọba àwọn Yahudi wọn máa ń sábà lọ ń sùn fún fún wọn àwọn àìtáwọn mùsùlùmí kù sí wọn lọ ń sọ fún wọn ẹ̀sùn àwọn kìfìrí Mákà wọn lọ ń sọ àṣírí fún wọn ó di méjì ẹnu tí wọ́n tún ṣe tí òdíṣẹ́ ọlọ́run bá fi mọ́ gàwẹ́ lè bọ́ lẹ́yìn tí wọ́n jagun bátàrí kan tó pé ogun banana dìkì tí ọlọ́run ti sọ́sọ́ ìkalẹ̀ kò pẹ́ sígbà kẹta oòrùn sáré bádẹ́wò làkọ́kọ́ lẹ́yìn bádẹ́wò ní oòrùn tẹ̀lé láàrin bí oṣù kan sí oòrùn náà lè ṣẹlẹ̀ níwà ní oòrùn àwọn mùsùlùmí wọ́n lù sí díẹ̀ mẹ́ ẹ̀yà sẹ́mà so wọ́n tó wá bẹ̀rẹ̀ sí wọn lọ sòrò fún àwọn ibi táwọn mùsùlùmí tó yí pé oríṣẹ́ ọlọ́run wá rí pé a gbọ́dọ̀ wá gbẹ́sẹ̀ lé wọn lórí kọ́tọ́wàlì kí wọ́n tún wá láwọn fẹ́ gbìyànjú àti kan oríṣẹ́ ọlọ́run bá àríkíọ́lá tí kọ́lá wọn bá àríkíọ́lá nìkan ni ó là nábì wọ́n ti fẹ́ pa wọ́n kọ́lá wọn bá sọ ọ́yà kalẹ̀ fún wọn ní mùrán ẹ̀sùn máìlẹ́jẹ tí ní káwà mùsùlùmá dúpẹ́ fọ́lọ̀ tó mú rárẹ̀ ìdájọ́ ọlọ́run ọlọ́run bá ní ayọ̀ lẹ́bí ẹ̀yin mùmíní olùkòrò ní àmàtàlọ́yà nìkù ẹ̀rán tí orí ọlọ́run tọ́lọ̀ sí fún yí ìzhàmàkọ́ mún ayẹbùsùtù ìrẹ̀yìnkún àìdíyàwó àwọn àkẹ́ ti pètè pèrò kan wá kákáfà búrú wọn káfí nàí ṣùgbọ́n fàkáfà àìdíyàwó àwọn ọlọ́run ló gbọ́ wọn lọ́wọ́ ìdíkọwọ́ wọn báyìí wọ́n ọlọ́run lè fi páyà sọ àwọn àṣẹlẹ̀ yíyá ńlá ìlà àwọn tó ṣẹlẹ̀ tọ́nà fi wá ní kò sí tó kù jù kànnábì sọlọ́m kànnábì yìí kó kúkú polongo ogun fún ọlọ́ níbi wọn sọ hábà kan sí wọn náà sàábì tó sọlọ́m ọba àdìkẹ́ ọlá pé sàábì yìí lọ sọ fún wọn wípé àájà ìjáde tẹ̀lẹ̀ báyìí ti mẹ́lá àwọn àwa àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ táà fi ń rí pé bákan náà ni wá kò súnmọ́ o àti fẹ́ fi tí ń jẹ́ ìjà nílẹ̀ pé a ti jẹ́ tí ń jàbá ìrìsì lẹ́bí kí sáà bẹ́yìn lọ sọ mọ́ wípé àwọn fún wọn lọ́jọ́ náà gbé pẹ́rẹ́ kálùkù gbogbo ẹrù ọkùnù ọjọ́ mẹ́wàá pé gbogbo tí wọ́n ní nílùú kódà lọ́wọ́ lè rúlé wọn kọ́ ṣùgbọ́n lẹ́yìn àtẹ́rù wa dáa fún wọn àdéhùn àjà tí ń bẹ láàrin wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò símọ̀ tó ní tán náà tọ́lọ́ ń pa láti pé sí àdéhùn bá ń bẹ láàrin àlẹ́jàdà kèfèrí páyà ní kèfèrí bá ti wá lọ sàìsíkà àdéhùn lẹ́yìn ìgbà díẹ̀ ń kọ́ àmàjàrí lẹ́bi fáwọn ìyàwó olùbárò nàìjíríà fún wọn ní ọjọ́ mẹ́wàá kan fi múra palẹ̀ mọ́kànlù kápọ̀lù ayéláwà ló sẹ̀ sí wọn nígbàtí àgbẹ́bí fún wọn ní ọdún mẹ́wàá yìí wọ́n kọ́ gbà lọ́wọ́n káwọn ti mọ̀kọ́lọ́wọ́n bá ti tú àṣírí wọn kì í dídí dáadáa bí ọlọ́run ọba ti tú àṣírí fàlọ́lù ọ̀rẹ́ ẹnìkan ní wọn ń jẹ́ náà láwọn jẹ́ ah, wọn má dùn jẹ́ yìí ọlọ́run sọ fún mi wọ́n ti mọ̀ ọlọ́run kan ti mọ̀ ọjọ́ mẹ́wàá ká fi kó lù ú ti bọ́ lásìkò tí wọ́n mọ́ra àti máa náà ni òun èyí ń tí ẹ lóun ti gbà sílámù ni lọ ń sa sílámù lábẹ́lú ó wà lábá àwọn ìyàwó gẹ́ ìdá ah, kí ló dé sọ́mọlú ọmọlú ọmọlú yìí ni ẹ̀fẹ́ ìlànà àdú ẹ̀fẹ́ ìlànà ilé ẹ mọ́gẹ̀mẹ́ mẹ́kù mọ́gẹ̀dì kí ó jáde fún lílé yìí ẹ má jáde ló bá lọ́wọ́ ọ̀dọ̀ ìní fún ó kì wọ́n láyà nígbà tó kì wọ́n láyà tán ẹni tí ń jẹ́ lórí wọn òun náà bá ó bá wípá náà pípẹ́ àkóòlù lóde káwọn ò ní kó wọn káwọn ò kó wọn wà tí wọ́n ti kì wọ́n láyà ó láàrin fi wálẹ̀ fásitì náà bá dáadáa ẹ̀yẹ muhammadu sílọ́wọ́ àìlúwà níwájú àfilẹ̀ nígbàtà lórí gbọ́n tí wọ́n sọ fọ́láwọn ní kó أنا صلى الله عليه وسلم الله أكبر الله أكبر فكبر المسلمون أنا آه، مسلمين إن شاء الله أكبر الله أكبر يا يعني وطلوتو إما إيه، لا يحرم لوتو أنا صلى الله عليه وسلم يقول جماعة لين بعيد النبي هو أنا مسلمين له سلام جلوه sọ̀rọ̀ jìnnà tó sì tí inú gbágbára lágbára lé pé wọ́n ní alhusun àwọn ọgbà ńláńlá tí wọ́n ma tó lóríṣiríṣi àwọn nǹkan níbẹ̀ àwọn ọgbà wọn wọ́n gbẹ́kànlé pé à inú lulawa ẹ̀lọ́ àná amálẹ̀ inú tó gbójú lé ni pé àdéhùn tí a mú láì fún wa pé láyéláyé nǹkan kan ò ní ṣe wọn ò sọ̀pọ̀ tí wọn báyìí làwọn sọ̀hábà àwọn mùsùlùmí báyìí ni wọ́n ṣe lọ ọ̀fíkà wọ́n fún ní house arrest wọ́n wọ́n ṣe fi kẹ́jáde máa ìbẹ̀rẹ̀ sí máa sọ ọkọ̀ láti inú lẹ́nu wọ́n sọ ọkọ̀ láti inú lẹ́nu wọ́n máa sọ wọn wọn sábẹ́ gẹ́gẹ́ sábẹ́ igi ìràbídò wọn torí àwọn kìtò bí òní ìdàdéjà kákú torí kò sí ìpèsájọ́ nǹkan tó sọ wọn bá kún bá dáadáa mùsùlùmí nìkan ní títógun bá dé ọkọ̀ ẹ̀rọ abalẹ̀ pẹ́lú ọlọ́dún kejì ha báyẹ̀ ń ju ọkọ̀ iná bi. bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ nínú òfin ní pé dábàá ń jagun fọwọ́ àwọn ogun àwọn àti àwọn so irú àwọn ìsìláàmù yọ̀dá fún akábàgì ẹ̀sùn jẹ́ inú ẹ̀kọ́ ogun ẹ̀sìn ní pàápàá gbọ́dọ̀ pàmọ́dé wọ́n ti wá lọ ń sáré mọ́dá lọ ń kó ìjà fáwọn ọmọdé pàmọ́dé wá jẹ́ kónà ní wọ́n ń jù kan àbá ọ̀nà gangan lọ inú òfin ogun ẹ̀sìn àjẹkọ́ ogun ẹ̀sìn ní pàápàá gbọ́dọ̀ kóbìnrin tọ́mátí wá ń lo obìnrin wọ́n jọ̀ká àlè kóbìnrin wá lọ ń lò ní irinṣẹ́ wọ́n dí àwọn obìnrin kẹ́yìn máa jọ kọ̀ǹkú nípa yín àápa ńlá lọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ ogun ẹ̀sìn ní pé kọ́dà àgbàlagbà arúgbó à nípa wọ́n ti rábẹ̀rẹ̀ sí máa lọ́la arúgbó máa bíjà wọ́n ti ní bùkátà sí kápá wọn so ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ju ọkọ̀ wọn sára bẹ́ẹ̀bì lọ́wọ́ pàṣẹ pé òdíṣẹ́ ọlọ́run ní káwọn mùsùlùmí kan sún wọn bá dáná sun igi eléso ìjọ ń gbọ́gbẹ́ àmọ́mọ́ ìwọ́ lọ nípò dájá máa súgé léṣo ẹjọ́ nípò dá wọ́n ṣe nísìn ọlọ́run ní èmi náà ni mo ní kó sókò dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sì ní kó dá nísìn náà wọ́n dáwà ìbáwọn òsì káwọn sàlọ́mọ́ tó tó kù ní káwọn kákákáná bí wọn káwọn wọn sì lágbádá àwọn abẹ́rẹ́ ẹ̀bẹ̀ kan bẹ̀rẹ̀ ní wípé káwọn náà bí tí lásìkò tí wọ́n sùgbé eléṣù bá àwọn mùsùlùmí lẹ́bí wọn ẹni sàdé òfin ògbò ìgbìyànjú ó sá tó lówó fún ẹni títà láàrín ọmọ ogun fún orí má àwọn agbẹ́ tó kàn ní sí káwọn bá nábì káwọn bẹ̀ kó yọ̀ǹda àwọn táwọn kú jẹ́jẹ́ lẹ́gbàdí kú jẹ́jẹ́ ẹnìkan kú kan sí kákó lẹ́rù kákó ṣùgbọ́n ògbọ́dọ̀ kó nǹkan wọ́n lè kó ìjọba ní láwọn dúkìá pọ́pátì tẹ́kọ́ ẹ̀sùn wọn gbọ́dọ̀ fọ́ kẹ́ẹ̀lẹ́ tí ó bá jẹmọ́ ọ̀gbọ̀n báyìí ọ̀yàwó dáwọ̀ pé à létà àwọn kọ́ káwọn fọ́ ara àwọn jẹ́ àwọn sí máa fọ́ ara balẹ̀ wọn jẹ́ àwọn mùsùlùmí àwọn náà lọ́fọ́ ara wọn bá lé ara wọn jẹ́ pé nítorí káwọn fẹ́ kí mùsùlùmí lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn àwọn àwọn olè fún wọn kí n tá padà ká lè ba náà ni ó wọ́n fọwọ́ ara wọn bá lé ara wọn jẹ́ gbogbo ìtakọ̀ agbára lé odi wọn àwọn akẹ́ni kan wọ̀n lé ọ̀tá kan wọ̀n lé wọlé láti inú odi àwọn odi wọn kí sí fọ́ọ̀tì ní ẹ̀dí fẹ́ǹsì ní bí tátàwọn àmì máa ń lò ẹmọ ń kó yíṣe àwọn nǹkan ogun síbẹ̀ ẹjẹ́ bá nígbà àwọn nǹkan báwọn ní ó fọ kẹbalẹ̀ pé à ah, tọ́ fi ẹ̀kọ́ wọlé wọnú lé ìwá bí àwọn àmì àti bàbá bá kì bá ẹ̀kọ́ wọn gbà pé odi bá kì pé a nínú inú méjì nǹkan òun dáwà nílẹ̀ kẹ́kọ̀ọ́ rí wọn wọ́n gbọ́ kàlùkà ah, nítawọn alágbára dé kò sí nǹkan kan tó lè wọnú tí ọlọ́run bá àríkẹ́ nígbà tí ó pa wọ́n ahùn ọmọ ogun kẹlọ́wọ́ wọn ó kọ ọmọ ogun náà lẹ̀rù ọlọ́run bá da ẹ̀rù sí wọn lọ́kà ìgbà ń bẹ̀rù ara àwọn táwọn ti wọ́n ti bẹ̀rù gbogbo ìdágbójú ilé wà wúlò fún ọlọ́run da ẹ̀rù sọ wílì nǹkan òun ni tó ṣẹlẹ̀ sí banu aka lẹ́yìn gbàtà banu nàdíyè tán wá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ará Mẹ́kà tán lọ sí màdí tán tí wọ́n ní mọ̀hájì ìgbóná wọn ò níbi tán gbé wọ́n ń yá lé gbé ni wọ́n máa ń sùn wọ́n máa àwọn ọmọ ará màdínà àwọn máa ń wọ́n lé gbé ọlọ́run ọba láti ìdílé àwọn màdínà ìbẹ̀ làwọn ará maka padà wá níbi e sẹ́tù sí nígbàtọ́lọ́wọ́ n'okpuru. lé okòrò gbogbo tí nke kú láwọn nǹkan ní àwọn dúkìá wọn ìbò rẹ̀ iṣẹ́ ọlọ́wọ́ bá rí ni ó ṣe ṣe dúkìá àwọn so ní àwọn tó kù ní àwọn nǹkan nínú àwọn dúkìá láńlá tó kù ń bóòlà náàbí ó sì ṣe àti ké bóòlà wa náà tí a bá padà wà nípò ànábì yá àjọ olóyìn mùsùlùmí irú ìfúnyàn ní dúkìá àwọn kèfèrí wá dọ́wọ́ yàn láìjà bóòlà ti ṣe bóòlà ti pín ọlọ́tún kọ́ àmì so pẹ̀lú pìyàmù báyìí àrísàlàyé sọ́rọ̀ yìí bàbá ìsìn sọ́rọ̀ yìí kọ́ sọ́rọ̀ tó alhashir tààrà kuma ń pèrè sọ́rọ̀ tó nàíjírí alákí yahudu bà ní nàíjírí ọlọ́run bá fi sọ yìí sọ̀rọ̀ ń pa sọ̀rọ̀ ìsọ́kalẹ̀ fáwọn sọ́rọ̀ yìí ọlọ́run bá ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم كما في السماوات والأرض gbogbo tí ń bẹ inú sánmà àti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ẹ́lẹ̀ kẹ́lì máa máa àwọn àfáà ní máa gbogbogbò ní kódà kìbẹ̀rí náà sáwọn sọ́rọ̀ kèfèrí tí ò kírun kò kà kírun ní ń sáàpọ̀ mọ́rọ̀ wọn tó ń gbò ma sẹ́nìkan tó lè lóun fẹ́ sakọyányá yóò láwọn ọ̀nà ká láwọn ewé gbogbo tí ń bẹ lórílẹ̀ yányá àti gbogbo tí ń bẹ lórí òkè sábàhálìláì ni wọ́n sáàpọ̀ mọ́rọ̀ wọn bá àríkẹ́ wọ́lá àwọn súrà tó sì bẹ̀rẹ̀ pẹ̀lú ran kẹ́rìmà sàbáhà báyìí èèyàn mẹ́ta ni wọ́n sí mẹ́rin ìbẹ̀ǹtà ní ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́mù wá ní mùwà máa di ibi ìṣúra sàbáhàlìlá ó sáfọ̀ mọ́fọ́lọ̀ ìṣe mẹ́nu àwọn ṣúra míì yìí tọ́lọ́ mù wá ní mùwà mùlọ́rí yúsà bí òlìlá yìí àtẹ́ sẹ̀bí sáfọ̀ mọ́kànlá ọba àríkẹ́ ọlá tí mẹ́nu ran súra yìí tọ́lọ̀ wọn bó mú wa ní mú wa masílà subhana alladhi asra bi abidihi laylan min al-masjidil haram mímọ́ àfọ̀mọ́kọ́lọ́ ọba tó yẹ kó náà ló gbẹ́rù rẹ̀ rìnrìn àjò lóru tó ń tá a fẹ́ àwọn ẹ̀dá tó ń dá yálà ẹ̀dá yìí ń bẹ lókè sọ́mọ̀lẹ́ àmẹ́ta yí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́ ní gbogbo wọn ni wọ́n ń sáfọ̀ mọ́mọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá òmùwẹ̀lá azizul hakim ọlọ́wọ́ bá yí al-aziz ọba tó ní ròyìn ìzù ni ọba táà mọ́ fi ìròyìn tó inú àkídà wà ní pọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá bó ṣe ló kọ́ ló léròyìn inú àwọn ìròyìn tó ní ilẹ̀ pọ́lọ́wọ́ bá ní oníròyìn pé wà láàfíìsù aláàfíìsù orúkọ ni tó níròyìn tó níròyìn inú náà lọ ní orúkọ ọlọ́run ó ní aláàzíz kò sí orúkọ ọlọ́run kan tí ò níròyìn inú wọ́n ní aláàzíz tí máa lọ bá iyì ń ọba tó gbẹ́rún wọ́n ní tìmọ̀ tọ́lọ́wọ́ ọba àlékè ọlágbẹ́ni pé ọlọ́wọ́ ọba ò dá nǹkan kan tó wá ní ààyè bá ti dábàá yìí kò sí tọ́lọ́wọ́ ọba àlékè ọlá dá sórí ayé tọ́lọ́wọ́ sàbámà tó dá lórí gbígbẹ́ni tí sì máa ń mú yàn sàbámà ní pé kí yàn dá nǹkan pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ dára kí ní ìmọ̀ sí dáadáa lẹ́ẹ̀kọ́ yẹ kí n gbé síbí ni wọ́n gbé síbí ọlọ́kùnrin súnmọ́ ọlọ́run àbàjẹ́lá kò sí kí ní kẹtọ́lọ́run sí tí wọ́n ní àìbámá síbẹ̀ kò sí sínú ìròyìn ọlọ́run tí ọlọ́run bá ní ni al-aziz ọba tó ní al-hakim tó lọ́gbọ́n ìtumọ̀ ọlọ́run bá lọ́gbọ́n ni pé gbogbo tí ń ṣe ọlọ́run ṣe nígbà tó yẹ kó ṣe ó ṣe fẹ́ni tó yẹ kó ṣe fún lásìkò tó yẹ kó ṣe fún lẹ́gbẹ̀rún ọba àríkẹ́ ọlá fi ìgbéyìn fọ́lọ̀ bẹ̀rẹ̀ súrà yìí eré bá ti padà kọ́ káàrí ìròyìn yìí ó kọ yìí ó fi òyìn ara rẹ̀ ó náà ní aláàtúntà iṣẹ́ ìpadà ọlọ́run ní ọlọ́run ń sọ yìí ọlọ́ba tó gbé jáde jáde kò jáde fúnra rẹ̀ wọ́n mú jáde ọlọ́run ló àwọn kèbèrí pọ̀ oríṣiríṣi ní kèbèrí inú àwọn àwọn kèbèrí ní kèbèrí áàlù kìtàbù Yàhúdí kèbèrí Nàsárà kèbèrí gbé láwọn bá àríkẹ́ ọlá fún tíra sáájú káàkiri tó dé káàkiri wá dé tí wà gbà pàdánù kèbèrí ewu kèbèrí wo nù àmà pé ní kèbèrí kìtàbí kèbèrí ní ṣùgbọ́n kí wá ti gbogbo kẹfẹ́ yọ́lọ́wọ́ bá mí nínú súra yìí ọlọ́wọ́ bá rí fún àánú súra yìí sí yahudu balóòna díye àwọn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá mí ní kóhun ló ń gbé wọn jáde alàzínà kàfàrú àwọn tásì kẹfẹ́ rí min ahadil kitabi nínú àwọn tíra ẹni ọlọ́wọ́ bá gbà àwọn tó lọ ń gbà nínú kẹ́lìmẹ̀ àwọn ni yahudu balóòna díye ọlọ́run ń gbé wọn jáde ní ìdí àríyé nínú olé wọn ọlọ́run fi lé wọn fi lé wọn sí wọn tí náà ṣiṣẹ́ rẹ̀ àwọn náà kọ́ àwọn náà ẹ̀ ní dírẹ́sì dúkìá ọlọ́run wá gbé wọn jáde ó lé wọn jáde kúrò ní dúkìá wọn ọlọ́run bá ìkẹ́lá ní ń ṣe tí ẹ̀dá ò bá tókí dúkìá kìí sùn ló ní nípìnlẹ̀ ọlọ́run ló ní ó fi í ṣe máa mójútó ni kò wá mójútó dáadáa lọ́wọ́ àdókò bẹ̀ nínú ẹni tí ọlọ́run bá máa ń fi ìdá dúkìá lọ́rọ̀ rẹ̀ dáwò lẹ́ni tí ò mórí rẹ̀ ọlọ́nkà fi ti sí wọn kó lé wọn kó lé wọn kó mi ń bì á yìí kó lè máa túmọ̀ yẹn kẹrẹ ilé tí mi àti ìjọ ìgbà ilé tá a sọ wò tá kí wọ́n lé wọn kó mi jáde fún bẹ́ẹ̀ yẹpẹrẹ ni kó lè bá a máa túmọ̀ yẹpẹrẹ ni wàyí lọ́la náà ló ní lọ́kọ̀ fún wa ọlọ́run wá fi léyìí ó fi tì sí wọn pé níbi àríyé ohun ọlọ́run bá lé wọn jáde kó ń léyìí ní ọwọ́ lè lè aṣọ ní àkójọ àkọ́kọ́ tí ó gbó ìran èèyàn kan kójọ kó lù mọ̀dínà kí wọ́n lọ sí omi kò sí kò sí ìtòsí láti mọ́ àwọn ìyàwó ní okú àníbàwọn ọlọ́jà ìbọ̀dọ̀ ọ̀dọ̀ tẹ́lẹ̀ ìbára ìbára àwọn jẹ́ náà bá lé wọn kúrò nílé wọn yányá ni tí ogun wọ́n kú àtọmọ kódà àtọrún náà kó jáde kúrò wọ́n kú jáde lọ́nà tó jẹ́ pé àwọn mòmí ní gan òru bí kò lè yábà wọn kọ́nà wọn bá lẹ́kẹ́ ọlọ́run àwọn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ọlọ́ni máa zanantum an yakhruju ẹ̀yìn mòmìnì gan ẹ̀ẹ́lẹ́wò ẹ̀rọ níbẹ̀ báwọn eléyìí wọ́n kú olù wọn ẹ̀rọ ní kọ́lá wọ́n fún wà wọn dúkìá wọn tí káwọn ní mùsùlùmí wọn lè fìyà jẹ wọn ìgbé kò sínú làákàyè pé irú ẹ̀ aláwọ̀ fi jẹun nù kódà àwọn náà ń wò lérò àwọn náà àwọn odi ìṣọ́ wọn tá ma àwọn fẹ́ǹsì wọn àwọn fọ́ọ̀tì tí wọ́n mọ tábí rọ̀kẹ́ káàlù wọn tí wọ́n ń jẹ́ ká máa fíìlì pé ní ó tọrọ tí kò sí ẹni ń jẹ́ ìbẹ̀rù lùwà láwùjọ wa yíò ní sàkání tí wa yíò kò sílẹ̀mù ta ládùú hẹ́sìlò yìí ta ládùú àwọn fẹ́ǹsì yìí ta lórí ṣíṣe àwọn tí ń sọ wa kò sẹ́ni bọ́ọ̀dì tó lè wọlé wá bá wa tí wà ló fẹ́ wá náà wá láwò bí i pé ọ̀ṣúnù hun àwọn odi tí wọ́n máa máa ní àátù hun ni ó kọ̀ di wọn ni ó kọ̀ di ẹni bọ́ọ̀dì àti wá níbi báwọn jàgbèrè ìdásílẹ̀ ọlẹ́ ọ̀kọ́ ni so wọ́n lọ́wọ́ bá lé àwọn yahudi ìkọlù ó wà out of ẹ̀yin mùsùlùmí wà out of ìmọ̀lẹ́bí ẹ̀ imagine àtọ̀ àwọn gbàtọ́lọ́ ń lé àwọn náà imagine ẹ̀ wọ́n lọ fi táwọn ní ọ̀pọ̀lọpọ̀ agbára tí ó jẹ́ kí àwọn lè overpower àwọn ọ̀gá àwọn gbọ́nà wọn bá àríkẹ́ ọlá ọlọ́run nípa àti ààbò mọ́ lọ́wọ́ min haythu lam yahtasibu àti aláwọn àbọ̀ dè wá bá wọn níbi tí wọn ò tí wọn bí pé aláwọn dè rí o wọn ò lẹ́rọ pọ́láwọn bó ní ní ó dé ìbẹ̀wò sáwọn tí àwọn lẹ́rọ tí ìyà bá dé fáwọn sùn yóò dé pẹ̀lú ìbá pẹ̀lú ìjà pẹ̀lú ọ̀bẹ àwọn náà sì láwọn táwọn náà ní gbójúlé kódà àwọn láwọn táwọn fi sójú ọ̀nà tí mo máa tẹ́ àti ilé wọn padà ìyẹn náà kò ọ̀ká ó gbà sáwọn bẹ́ẹ̀ ni ọlọ́run bá àríkìrá lọ́nà tó pọ̀ tí mo fi bẹ́ẹ̀ dáwí ọlọ́run ní fàájì àwọn ọlọ́run ní àìtò lámì àṣítàṣìbò ọlọ́run wá yọ sí wọn láti ibi tí wọn ò lérò kọ́lọ́run yọ sáwọn na bẹ́ẹ̀ sì nínú tọ́nà ọba rẹ̀ tí aláfihàn náàbì lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pítà mẹ́bà rẹ̀ bẹ́ẹ̀ nìkan jagun gbogbo tiyo tí ó bá bá jagun ó ti máa kankan ọba na mo sì fi kò níta nàbí ká ní lọ sí òtò bẹ̀rù wọn ọbí ma sílẹ̀ ọ̀tà ṣọ́nàrí ọlọ́run bá ń rìn mí lọ pẹ̀lú páwọn ọ̀tá mi ó máa sọ fi kún ìrànnábì lọ́wọ́ níbi ogun ìkáwọn kẹfẹ́ rí balónà wọ́n bẹ̀rù ànábì wọ́n bẹ̀rù àwọn mùsùlùmí lè pé ẹ̀sà ẹ̀sà ni wọ́n ṣe àtìgbọ́ àtìgbọ́ ni wọ́n ṣe ìbẹ̀wò yìí ó bá wọn lẹ́gbẹ̀ẹ́ pé yíkò ibò na bòyúta wọn bí àìbí ihim wà wọ́n bẹ̀rẹ̀ sí máa nke nǹkan àní wọn jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa bà dúkìá wọn jẹ́ bí ibm àwọn gangan ni wọ́n yẹn ṣí ètì àwọn gangan bẹ̀rẹ̀ sí máa bà jẹ́ wà ibm na nà àwọn mìíràn ọkùnrin wọn nìkan àwọn gangan ti wó wọ́n bẹ̀rẹ̀ sí máa já rúfù wọ́n já sí ìlú àwọn bàjẹ́ àwọn kú olùkọ́ wọ́n ń bà rúfù lé wọn jẹ́ wọ́n bàjẹ́ àwọn mùsùlùmí wá bá yóò kùn díẹ̀ kẹ́lẹ̀ bá fún nǹkan sílẹ̀ ọlọ́lẹ́yìn mùsùlùmí ẹjẹ́ ńlá káì ń tà sí fáwọn kìfò yìí fàtẹ́bìrú ẹfìlà káì yẹ ti tó yá òlè àbẹ̀sọ́rù ẹjẹ́ ńlá káì inú ẹ̀yẹ èèyàn ẹṣẹ́ àtìbáàbù ìjẹ́ ẹ̀fì sàárì kọ́pẹ́ àwọn àfáà ní pọ́lọ́wọ́n bá lékè ọlá tó fi àjà àwọn bàánú nàìjírí tó ń ti tání lágbára tó ń ti ìfọ̀kànbalẹ̀ wọn ọlọ́run wá fi ìyà jẹ wọn níbi tí wọn ò ti lérò àyíkẹ́kẹ́ iná ń sẹ lọ́wọ́ bá lékè ọlá ẹsẹ̀ ẹfì sàárì kọ́ bá pọ́lọ́wọ́n lè lọ sẹ́yìn náà ọlọ́run lè fi àjẹ́ níbi kẹ́ẹ̀tì ẹ̀ lérò pé yóò ti jẹ́yé àwọn àbáyé kẹ́rìmọ̀ ẹ̀rì fi kiri iṣẹ́ àríkọ́gbọ́n kìí ṣe níbi alámàrí nìkan o gbogbo alámàrí ẹ̀sìn fẹ́ fi ẹ máa fi nǹkan ṣe àríkọ́gbọ́n àǹfààní ẹ̀rí ni pé kódà kì í àṣùn mi sọ̀rí à tọ́lọ̀ bá ní kéèyàn má mọ̀

nítorí àwọn ọmọ òṣùwọ̀n ṣùgbọ́n tí ìdájọ́ rẹ̀ jọun ẹ̀fìjọra wọn àyà yìí mẹ́nu àyà tọ́pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀sù láti ànábìò ní dúrórí lórí aláàlẹ́kìyà sọ̀hìjà tó káfí nǹkan tó jọra wọn jọra wọn ní ẹ̀sìn ọ̀nà tá àti mọ mẹ́rin bẹ̀rẹ̀ o àrígbà lásìkò ìṣọ́lọ́wọ́ bá àríjọ́ ẹlá kò sí bíà kò sí kúrò kò sáwọn tí wọ́n mú lónìí táǹkì lọ́tí tí mẹ́ lásìkò ànábì nìkan lọ tí dàbídò káwá ní dàbídò nìkan làápè lọ́tí o ọtí àgbàdo ọtí ọkà bàbà ọtí ìrí ọtí gbogbo ẹ̀ ànípè ní ọtí hùn ìsìláàmù ti ní káṣẹ rẹ̀ ti báyìí káfí gbogbo tó bá ti jọra wọn káfí ríra wọn ká fún ìdájọ́ eléyìí ká fún eléyìí náà nígbà tí n ti ń jẹ́ ròyìn tí mẹ́lára lé mẹ́lára lé náà òun jẹ́ pé àdìkìyà sùn kọ́ ìfi nǹkan ríra wọn mú dájú eléyìí ká mú un sílé iná ìbẹ̀ nù ọ̀nà táwọn àfá máa fi ni pé wọ́n kílẹ̀ rí ìtọ́ ń kí lè rí rẹ̀ nú ìtànàpọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn àbí kí lè rí rẹ̀ nú àlùkìyàsì gbogbo tá a sọ nígbà tó kò wá ní sẹ̀rí ní onílẹ̀ rí wọ́n jẹ́ káàrí sí náà sẹ̀rí látàdàkà ní ṣúra ilẹ̀ káàrí ìjìmọ̀ sẹ̀rí mẹ́lẹ̀ buhari ẹ̀rí wo ló ní káàrí kìyàsù ìfi ìgbàjọ́ra wọn sẹ̀rí eré yìí fàtẹ́bìró yá orí àbùsọ̀rọ̀ ibi mo ti ti bá àyẹ̀wò dìbà nílẹ̀ yìí látàrí pé wọ́n tako òdíṣẹ́ ọlọ́run ọba àríjọlá wọ́n gbèrò àti fara ní òdíṣẹ́ ọlọ́run ọba àríjọlá gbogbo wọ́n tó ń fara ní òdíṣẹ́ ọlọ́run yìí sí rẹ̀ sọ́ra rẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n ni asàrídù mọ́nù wọ̀rídọ̀ bẹ̀rẹ̀ ni èèyàn tó bá wá sí látara ẹni tí wọ́n lè ju wọlé wọn torí pé kò tilẹ̀kùn wọ́n náà tara ẹgbà wà sí gàǹkáyà máa ti lè fún kéjì ń bà wọlé wa má ní ọ̀tìl tí èmi náà bá rí experience yẹn má ní experience yẹn sí mẹ́lẹ́gbẹ̀ẹ́ yẹn tó ọ̀ so àlàámùlù bẹ̀rẹ̀ àti rà ìpàṣẹ ká máa fi nǹkan tó jọra wọn ká buwéra wọn ká mú nǹkan tó yẹ ká mọ́gbọ́n lọ́wọ́ ká sàrí kọ́gbọ́n àbí ká sàrò kọ́ sí nǹkan tó bá dáa ẹlẹ́yìn kan bẹ́ẹ̀ ní tẹ́sí ọlọ́run bá pàwọ́ aláṣẹ fún akábìrò yẹ òlè àbọ̀sọ wọ́n ewu ẹwù yìí sí mo ti bá wọn yẹ̀wò dì tẹ́yìn náà bá wo owó an kàtàbà lọ́wọ́ aláyé mọ̀lẹ̀jẹ̀lá àwọn yẹ̀wò dì ìbàdàn nàìjírí ẹsẹ̀ wọn pọ̀ ikú wọn ti bá nàbì burú jáì ẹnìkan òṣèlú ẹ̀ kó mú jẹ àwọn ará mọ́kà ń gbọ́mọ̀ táwọn òun jẹ kọ́dà bọ́lá wọn kò bá dáadáa ya tá lè wọn kó olù áfíà lè wọn tí wọ́n yà wọn tí bọ́lá wọn kò bá tiẹ̀ kádàrà àlìjàlá àlìjàlá ni ìlẹ́ni tí ń bẹ́ lù kó lù ìlọ́nà àlùkò ń lù ìlẹ́ni tí ń yẹ́ni tó ní bùkátà tó ní dúkìá lù ní kó omi kìí ṣe gbẹ́gbẹ́ ìyàrá lẹ́yìn pa ọlọ́run tẹ̀lé kẹ́kọ̀ọ́ lòun kálọ̀bùnmí kí wọ́n bá náà gbímá alẹ́gbẹ̀wá ń sọ́rọ̀ wọn pé wà láwọ́dá ń kádẹ́bà láwọ̀ àlẹ́yìn mọ́ lè jàlá bọ́lá àwọn ọmọ ò bá ti ẹ̀kọ́ yàyí ní wọn lórí ìyà ní òṣèlẹ̀ sí wọn tó bá ṣẹlẹ̀ pẹ́lú àwọn abò òfin yàyí jẹ wọn láàrínkàbà wọn fi ti àtẹ́ǹtì wọn pẹ̀lú bá lé kó lùlù tó ń tàbí sábìlì yìí wọn náà tó bá jẹ́ wípé ní àfi ilé wọn kú wọn lò mú wọn ni láwọn àbáwọn pé ní jìnnà níjà pé tí èèyàn bá sọ náà wípé àfi nílé wọn kú wọn lò mú wọn tá fi nílé wọn kú wọn lò mú wọn ọ̀nà ní ń ìyà ní ń tá a fi jẹ wọn làá ń dábàá hún fi ìyà míì jẹ wọn láyé ولهم في الآخرة عذاب النار ìdá bá ti fi jẹ wọ́n láyé òní tó léyà bá ní kìyà náà bá tó dé àtún fi yà náà jẹ wọ́n tí a yàwó olùwà lónà dí wọn tó ń gbá alé wọn kúrò láyé wọn ìyá ayé lásán ni bá bá lé wọn jọ́nà lọ́wọ́ a ń fi yà ní ìjẹ wọn láyé lẹ́yìn tó wọ́n fi yà jẹ wọn láyé àlìkìyà náà tún ní ọmọ fún wọn tó kí fèrè wọn lẹ́yìn eléyìí ọlọ́run wá jẹ́ kú ìwà kí ló fà á gan tí ìyà ìlú jẹ wọn ẹsẹ̀ wo ni wọ́n ṣẹ̀ tó láti ní kásẹ̀ ẹ̀sùn báyìí kásẹ̀ ríkọ́gbọ́n àwòkọ́gbọ́n àgbọ́kọ́gbọ́n bí bẹ́ẹ̀ kan wá ń bẹ̀rẹ̀ sí àkílà àwọn ìyàwó ذلك ذلك العذاب ذلك الجلاء

wọ́n bọ́lá anábíwá Muhammadu lẹ́wọ̀n òtẹ́lẹ̀ ẹnìkan ò sì ní ṣe bẹ́ẹ̀ kó lọ fún yìí ọmọ ìṣá kèlà ẹni bá gbọ́nà ọlọ́run tó yí ọlọ́run lọ́rọ̀ tó tí ń bọ́lọ̀ jìyàn ní wọ́n ní àlámàrí ẹ̀sìn tó tí ń tọ̀wọ́ mọ́ tó bá ní màá ń kọ́ ọ lọ́dún ọ̀pọ̀lọpọ̀ wọn bá rẹ̀ kí wọ́n lá ṣẹ̀dí ìdólẹ̀ ọ̀ọ́dì ìmẹ̀rin ṣàkọ̀ọ́hún ọba tí ìfìyàjẹni rẹ̀ lè fẹ́ ní bá bá a jà ẹni tí ń bá ló fẹ́ wọn bọ́lọ̀ wọn bá jà fẹ́lú ma bọ́yọ ọlọ́run jà bá nàbí ọlọ́run jà ó ń tọ̀ ń nábí wá fúnra rẹ̀ ní bẹnu sọ́mìlìsà tí wọ́n máa ń ṣá ilé ìwọ̀sọ́wọ́lá ní ń tà àdúgbà tàbá ìyá من بعد ما تبين لهم الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا كل الوالدين تيبا bóde ṣe ọlọ́run ọba àrẹ́kẹ́ ọlá tí ń bá ajá tí ń bá nàbí ṣọ̀tá tí ń bá ká nàbí mú wá fún tí ń bá fọ̀ká mẹ́mbà àti náà tẹ̀bá ìjẹ́nà lọ́wọ́ lòdá ọlọ́run mo lòdá lẹ́yìn tó ti yé pé ọjọ́ ọ̀nà náàbì lọ́nà kò sọ́nà mi tẹ́yìn ó fi lẹ́láyà kàrìkìyàmà àfọ̀nà náàbì ó ti yé lẹ́yìn kó wá yé tí wọ́n ń sàṣùgbọ́n ìwọ̀n tàn ọ̀rọ̀ fílẹ̀ ni wọ́n ní ìmá in tó gbà lérò tó mú lọ́rẹ̀ lẹ́yìn ọlọ́run á fi ilẹ̀ mẹ́lìkìyàmù dáfún alìkìyàmù lọ́rọ̀ fún wọn ní tálkìyàmà bá dé áàmù wọnà jahannama wasa àti masira kò sì dá níròyìn ẹ̀kánìyàn tálkìyàmà jahannama lẹ́wàdí sí sọ́lọ́ wájú pé wẹ́pẹ́ àwọn ìyàwó nílẹ̀ ẹ̀ka wípé wọn nígbà táwọn mùsùlùmí tí wọ́n bẹ̀rẹ̀ sí máa gé wọn léso bẹ̀rẹ̀ sí máa sun wọn nígi èso sun wọn lóko tó wọ́n dá wọ́n ń bó àdánkẹ́ àyà àgbábí ìgbà ní kò dá kí ẹ̀ máa bàǹkà níjẹ́ ni ọlọ́wọ́n ni ọlọ́wọ́n abá nàbì tó ní kò dáa kí ìyá bá nǹkan níjẹ òun ló ní kábí níjẹ ọlọ́wọ́n máa máa fi rinlẹ̀ fáwọn mùsùlùmí kí n dáhùn ìyàwó ní sọ ìgbọ́bà wa máa jẹ́ nǹkan tí ó lọ jẹ́ kí ìbánisẹ́lẹ́gẹ́ bàjẹ́ wọn wá ní fún adébàjẹ́ ọlọ́wọ́n ní bíbí èmi náà ń bàjẹ́ kí máa pàtó àìtó mí línà línà ni gbogbo ìran làbínú lórí àwọn ará madina nílé náà lọ́hùn átàdù ní ọ̀gá ìta ní irinṣẹ́ ọjà náà ìdàbídò in ti nílẹ̀ madina léṣo tó pọ̀ jù tí wọ́n fi ń ṣe ìpìlẹ̀ owó wọn náà ìdàbídò lina wà ní ìran ìran ni lọ́wọ́ ní tó ní lina gbogbo tẹ́ bá gé tẹ́ gé tẹ́ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ nínú àwọn wọn àwòtàrọ̀ àbí gbogbo ń tẹ́ bá ti ẹ̀ fílẹ̀ tẹ́ bàjẹ́ ẹ̀kà gbé ìdàlọ́ e igi rẹ̀ sí mbẹ́ ẹ̀ẹ́ ọkùnrùtì igi sí mbẹ́ ṣùgbọ́n èso nìkan lẹ́gbẹ́ bóyá ẹgbẹ́ ní bóyá ẹgbẹ́ ní gbogbo àti tẹ́ ẹgbẹ́ àti tẹ́ ẹgbẹ́ ń ń nǹkan àwọn ní kò dákẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni kò dá lóòótọ́ ìpìlẹ̀ ìṣẹ̀lẹ̀ pé lọ a ní fọwọ́ kì í so wọn a fi ilẹ̀ tó yí ìjagun kì í ṣe kábà jẹ́ kábà wọn ọ̀tá jẹ́ tí ó bá rí kábà ní gẹ́rẹ́sì tábàkàrà wá láǹfààní àti ló bá bí kò òfin ogun ìsìláàmù kábà nǹkan ní kábà nǹkan ogun fáwọn mùsùlùmí níwáyé nítorí pé wọ́n ti sọ ìtẹ́sílẹ̀ ká má gbàgbé nípìnlẹ̀ wọ́n ni sọ di irinṣẹ́ ẹ̀jà wọ́n ti lọ bẹ̀rẹ̀ sí máa lọ ju ọkọ̀ máwọn mùsùlùmí wọn sátábẹ̀rẹ̀ wọ́n fi ní fàbí ìrìn ìlà ọlọ́run ló yọ̀ǹda kábẹ́lẹ̀ ìjẹwà lẹ́yìn òkòzì àlìfáàsìkò ìná káwọn kò kí lè bá yẹ̀yẹ́ ká lè bá banújẹ́ lẹ́yìn lẹ́yìn ọlọ́wọ́ kọ́ wa ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ta bá lọ́sójú ogun àwọn bó tí ìsára kó dé àwọn ẹ̀rí ogun bó láṣẹ mọ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọlọ́n ti kọ́ wa bó láṣẹ pé inú al-Anfal sura kan lọ́gbìn ní suratul Anfal sura ilẹ̀ ti kọ́ wa ní bó láṣẹ pé lòrùn kọ́yà àǹfààní tí ma àǹfààní náà ni àwọn dáa kó lé èèmù wálé ọlọ́run ti kọ́ wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìran ogun méjì ní máa ìran ogun méjì ni mùsùlùmí ń jà inú pọ́lẹ́pẹ́ ogun yìí mùsùlùmí ṣe wàhálà jà ó bọ́ta ó yọ̀dà sọ́tà wọ́n yọ̀dà síra wọn mùsùlùmí irú ogun báyìí téèyàn lé ọtí téèyàn àtọ̀kájọ léra yẹn téèyàn jọ yọ̀dà síra yẹn téèyàn yọ̀bọ síra yẹn tíyàn bá padà wá ríbi borí ọ̀tá yìí tíyàn bá rí kó lérí ogun irú ogun yìí tá à ń pè ní gàmínà yìí ní ọlọ́run bá sàlàyé fún wa bá ṣe pé ẹnu sọ́dọ̀ àwùfáàlì bá ṣe pé lè pé gbogbo tíyàn bá kó lérí ogun kódà kíyàn lójú ogun kíyàn bá kó 1 bílíọ̀n lérí ogun níta àkọ́kọ́ ṣe ni pé a dà sí márùn náà ọdún adá sí márùn anábì abẹ́ni tó wà nípò anábì tó jẹ́ lórí mùsùlùmí ni ó mú dákan àdá márùn ni ó mú fún àǹfààní mùsùlùmí fáwọn aláìní mbẹ fáwọn orúkà mbẹ fáwọn fámílì ànábì mbẹ tó bá sì mẹ́láyé inú ìlànà ẹni tí ọbẹ̀ sí ẹni project inú project lókọ́ ìdákan àdá ni wọ́n mú

nínú ẹ̀ ìdákan ìdámárùn ẹ̀ ẹni tí alábì yóò mú pàdébẹ̀láyé ẹni tí bá ń bẹ nípò ànábì tí ní khalifa oní ó wà gba ìdákan ìdámárùn nínú ẹ̀kọ́ wọ́n fọ ọmọ òun kan wọ́n fún ẹni tó súnmọ́ ìṣọ́lá ọba àríkẹ́lá wọ́n fún ẹni tí àyẹ̀rẹ́ sọ dálíkà wọ́n fún gbogbo àwọn aláìní rẹ̀ ìjọba tó wá fún ọmọ ìdálẹ́rẹ́ wọn pè tí wọ́n rẹ̀ jàǹdà irú wọn náà

ọlọ́run bá rán ọmọ ogun mẹ́sàmọ̀tálẹ̀ ó ní ìbẹ̀rù àwọn ọkọ̀ olùwọ́n sápọ̀ fi gbogbo ìtání ọ̀pọ̀lọpọ̀ fi tó wá já àwọn èèyàn ogun bá ogun yìí à gẹ̀nẹ́mà ó èyí ò ní a tààkùn apin sí márùn a fún ìjọba mùsùlùmí ní ìdákan dáràn apin ìdámẹ́rin ìlú fún àtọ́gà ìjọba mùsùlùmí ló ní yẹyẹ láyé àlẹ́gàdábì lànàbì lórí bẹ̀rẹ̀ tí na ń jẹun mẹ́lẹ́ tí máa mú oúnjẹ tí máa ń ṣe bùkátà fún ara tó bá wọn ṣòkò wọn lẹ́gbẹ̀ẹ́ fún àwọn àtàwọn ẹ̀yìn náà pè ní fẹ́yìn lọ́wọ́ bá sàlàyé fún wa pé ẹ̀yìn mùsùlùmí kọ́ owó ẹ lọ́nà míì náà dáì fi gba owó wọlé olùrànà tọ́lọ́ bá gbà fáànù nábì nínú àwọn nǹkan nínú àwọn dúkìá àwọn ọ̀tá tọ́lọ́ wọn gbà na nábì ń tí ó lé ànábì níbi sọ́ra alìjagunjagun alọ́jagun nísì pẹ̀láwọn ọ̀tá ọlọ́run wá máa máa ó rán àwọn ọmọ ogun àwọn ọmọ ogun rẹ̀ ààrẹ dà sí wáyé ogun wa ní tẹ̀bí nígbà tọ́nà ń gba àwọn èrè ogun yìí tó gbà fún fàmá àwùjẹ́ fújú ẹ̀yìn mùsùlùmí ẹ̀ẹ́sẹ̀ wàhálà kankan láti jà mẹ́rìnlá yìí ní kẹ̀kẹ́ bí ayẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan ní ẹwà fi jẹ́ káàkiri wà láàrín kàbí kò sí kààbò kájẹ́ fi jágún ọlọ́run ló gbà wà láàkín náà lọ àyíṣà lè tòrò ọlọ́run bá wá tá a sì ń ṣe ọba tí ròyìn ẹ̀yẹ jẹ́ pé lóògùn èèyàn ní pé gbogbo nǹkan lágbára ọlọ́run bá ká bóò láti wá pípẹ́ o arántí bóò láti pé gàdímà abẹ́ arántí arántí àádà sí márùn àmúdà kan bẹ́ẹ̀ á pè fún òjíṣẹ́ ọlọ́run bàbẹ́ tí bá bẹ́ẹ̀ pòyàn kọ́ ní òun ní ó pè fáwọn yóò lò fún àwọn èèyàn márùn kan anábí ní ó mú mẹ́ fi jẹun àwọn mùsùlùmí náà tó bá tó bá ní bùkátà ló fún wọn bẹ́ káríkà ló fún wọn bẹ́ ìdáná rí púpọ̀ áfẹ́ fún ẹni tí ó bá jagun ẹni bá gbé ẹṣin lọ sójú ogun ó fún ní méjì méjì ẹni bá gbẹ́ṣin lọ sójú ogun ó fún ní ìpínlẹ̀ kan mẹ́wú eléka wá wí bó láásìkè ọ̀rọ̀ bá wá kọ́ wa bó láásìkè ń bí máa fa Allahu ala rasulihi min ahli al tí ọgbọ́n tó lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́bàgbà fáàmì nábì ní gbígbà àbùn ọ ní gbígbà gba nǹkan ní ọ̀tá rẹ̀ fún ọ abẹ́ni tó lọ́wọ́ ń gbà fún ẹni tí ó lédà nábì lẹ́nu òṣìlá ẹni gbọ́n bá lọ wúwo ẹni ìṣẹ̀lẹ̀ tó lọ́wọ́ ló gbà fún wa pé àwọn ọ̀tá wa tán bí àjẹ́wálà kìrìsì bí àwọn bíbí ìṣẹ́lẹ̀ báwọn ọlọ́wọ́ wa gba gbogbo tí ń jẹ́ nǹkan ní wọ́n gbà báwọn òṣèlú tí àwọn nǹkan bá bò láti ọlọ́nìrú àwọn nǹkan bá wọn pàlélá wọlé mọ̀sùn ní wọlé tèkókóróbá wọlé yàtà máa wọlé màsáàkì wọlé ní sẹ̀bí ẹgbẹ̀ sí márùn alfẹ́wò ápìyàn sí márùn ìpín àkọ́kọ́ fọ́lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ kò sáré púpà sí títọ́ bí ìṣòro àdúrà inú tí ó ti máa mú oúnjẹ jẹ lọ tí ó ti máa ṣe onínú ó nínú náà gbọ́n àwọn tó jagun náà bá tẹ̀lé pé kódà àwọn ni wọ́n gba ẹjọ́ pọ̀ jù oṣiṣẹ́ wọ́n fẹ́ kù ẹnìkan náà àwọn jagun ọlọ́run náà gba tí ma bá nábí àtọ́lọ káàkiri máa jẹ́ mẹ́ kó múnú ẹ̀rà nǹkan tí ìlú mùsùlùmí ní bùkátàsì abẹ́kọ́ mọ́sálásí abẹ́kọ́ lè bíṣẹ́ náà màrìkọ́lá abẹ́kọ́ lè bá wọn tí ò rí lé dúnú mùsùlùmí abẹ́kọ́ àwọn èèyàn ló lé lóúnjẹ káàmì nábì pé lè rí láì wálé lọ sún ìpín àkọ́kọ́ àpèsí márùn ìpín àkọ́kọ́ lè pín ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lófẹ́ ìpín kejì inú nàìjíríà ọ̀dà lófẹ́ ìsìn ó ní wọlébí lòkòrò bá àwọn mọ̀lẹ́bí ànábì àwọn bàbá ráṣù àwọn bàbá bí lòmọ̀tọ́lé àwọn mọ̀lẹ́bí òun gbogbo wọn yẹn ọlọ́run ni a máa fún wọn bẹ́ẹ̀ lọ́yìn ìgbà tó kí pàtó lè gbé nínú ọdún mọ́kà káwọn tó lè mọ́kà tọ́láwọn ní ká lè báyìí máa àwọn ìgbà rẹ̀ àwọn ni wọ́n sọ̀pọ̀ jàndánì wọ́n á dúró tó ń tọ́pọ̀lọpọ̀ gbàsọ́lá lọ́wọ́ wọ́n dúró jàndánì ọlọ́wọ́ gbóòkọ wọn sínú tíà pé tí fẹ́rù bá ti wọlé tí gbàràníyàn bá ti wọlé ẹ máa fún wọn ní pé kàn bẹ́ẹ̀ abájọ́ fẹ́rù lónìí báyìí abájọ́ nìkan tí ìjẹ́mọ̀lẹ́bí rẹ̀ sáà nábí wà ó wà ní tí ò sí wọ́n bẹ́ẹ̀ àáfò bẹ́ẹ̀ ó lè ran ìdínú àwọn ìran tí wọ́n gbà fẹ́ àwọn tásúmọ́ àrẹ́bùsọ̀lá àwọn akẹ́jẹ́ náà àwọn tó gbà fẹ́ ó ní wọ́n lè yàtàmá àwọn ọmọ òrukàn tí ò sí bàbá fún wọn tí ó máa mójútó wọn inú fẹ́yìnwó láti máa ní bùkárì wọn wọn òun àmọ́ fún wọn. akẹ́kẹ́ ìran kẹrin àbí ìran karùn-ún tó gba fáìlì ní wa bó àwọn ọmọ ojú wọ́n lówó lù wọn wọ́n sì rìn àjò ìrìn àjò sọ̀rọ̀ dáríkà gbogbo àwọn káàkà yìí ẹni pé àwọn dáadáa tabasiwo àwùjọ madina jẹ́nà lọ́wọ́ àwọn tó bá rí àwọn sọ yìí rẹ̀ kò tí fẹ́ ogun múlùú sílẹ̀ ní ọdún kẹrin ní ìdíga ní oṣù wọ̀bí làwọn ìgbẹ́ ní oṣù wọ̀bí làwọn ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ kò tí fi àwọn ará Madina àwọn ará Maka ò tí ìdáwà Madina wọ́n ṣe scott káàkiri ni wọ́n yálé pé mi àwọn náà lè pè lọ́mọ orúkọ mẹ́ta àwọn náà láàpẹ̀ àwọn ọgbọ́n mẹ́ta náà àwọn náà láàpẹ̀ lọ́mọ orí rìn. jẹ́ màlẹ́dà náà ọlọ́run wá fẹ́ kéde lọ sí lọ́sẹ̀ tẹ́sì mọ́ àwọn àmọ̀sí àwọn sọ́ọ̀rọ̀ tó wọ́n náà pọ̀ gbẹ́gbọ́n púpọ̀ níwà tó ń tó lè pọ̀ tó ìlú wọn ní àwọn tí wọ́n gbà lọ́wọ́ wà ó wá púpọ̀ làásìkò fẹ́ẹ̀kù fẹ́yìn sí nígbà tí wọ́n wù tó ṣẹlẹ̀ báwọn ará mọ́kà mùhájì múnà sí níta máa fún wa tó ló gbógun ò tí pọ̀ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ káàlì yá sí àwọn èèyàn ogun tó kọ ogun ò tí pọ̀ bẹ́ẹ̀ àwọn ará àǹsọ́rọ̀ ara màdínà náà ní tẹ̀másì àwọn tó sì ní ẹ̀tọ́ sí jù làwọn ará maka nínú àwọn òkúpò ní mẹ́ni òṣìṣẹ́ ìbẹ̀rẹ̀ sí máa lé lọ́kàn dáadáa gbà lọ́wọ́ kó làwọn ará màdínà àwọn àǹsọ́rọ̀ ní rí sí kéjúmálẹ́gbẹ̀ẹ́ fún àwọn ará maka sí wọn ní rí pé báwọn èèyàn àwọn èèyàn

nígbà táwọn èèyàn lé ní ẹlẹ́gbà mi ní o sọ àwọn ọ̀rọ̀ tí síwájú yìí fún wa láti bèèrè pé àwọn tó lẹ́tọ̀ọ́ sí fẹ́ẹ̀kù yàwó ara maka fún òní lé káyọ̀dá bí táwọn àgbàdo rẹ̀ ní ìyíká dáadáa tó yìí káyọ̀dá rẹ̀ fún ọgá máa gbé bẹ̀rẹ̀ ọlọ́pàá wọn ó lówó ní kò lówó má káàbù lówó tó lówó fìdá bí sẹ́sílẹ̀ ọlọ́pàá wọn ó ní dúkìá kò ní dúkìá náà níbẹ̀ àkọ́kọ́ tó tẹ́lẹ̀ sọ̀rọ̀ yìí wọ́n rẹ̀ màdínà nínú àwọn sọ́rọ̀ ìdọ́rà ààrẹ nílẹ̀ tó sí ọkùn ìkẹniwọ́dọ̀ ìgbé àná pé ibọ́ wá sí pé ayọ̀ náà lórí wá fún àwọn ará mẹ́tíkà nìkan ló fún ní ìpín báyìí láwọn náà lè ròyìn ká kàálẹ̀ wọn ló pé sí lára jùlọ lẹ́yìn òfẹ́ ní kẹ́kẹ́ náà ara nàìjíríà àti fámìlì méjì ọlọ́dẹ fún wọn láti wọ́n ní bùkátà sí wọ́n ké bẹ́ẹ̀ ọkọ̀ sí ìbalẹ̀ kò sí ìkòsínú kama wọ́n máa ń sọ fún wa pé nípa àbúkà abẹ́lẹ́kẹ́ ké báyìí pé tẹ́lẹ̀ rí àwọn ará màjínà ní wọn lọ́wọ́ wọn lọ́wọ́ ọlọ́dẹ fún wọn lọ pín owó ilé ìtajà fún wọn wọ́n mọ owó lọ́wọ́ tálíkà tálíkà kan ní máa pọ̀ sí ìsìláàmù ìfẹ́ kí gáàpù tí ó máa bẹ láàrin olówó àti tálíkà púpọ̀ jù gáàpù tí ó máa bẹ láàrin olówó àti tálíkà gáàpù àbẹ́lùkọ́ ló ń pò gbọdọ̀ òǹkà olówó nìkan ló máa wá bẹ̀rẹ̀ wọn wọn wá fa àwọn tálíkà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìkòjú láwọn tálíkà máa dúró láwọn olówó pẹ̀lú ìlú wa mi eré náà ní tí wọn ní kàwé àwọn alákòjú mi kò ní kí olóòtú ṣùgbọ́n kò ní ibú náà ní ayá كي لا يكون دولة بين الأغنياء منكم ọ̀rin àpè báyìí àmì ọ̀pẹ̀ báyìí kọ́ mọ́ ẹ̀kọ́ owó tẹ̀rí àwọn tó ti lówó tẹ́lẹ̀ láàrin ọmọ ìgbà sọ́wọ́ kọ́ ní kí náà tí ò lè lò sí

ẹni tí ò bá tí wọ́n kọ́ ṣáyọ̀dá rẹ̀ àwọn àbá ní àgbọ́yé rẹ̀ àgbọ́yé gbogbo lórí òun gbogbo àlámà lẹ́ẹ̀sì yìí máa dá fún ọgbọ̀n sí olùkọ́ ẹ̀kọ́ nígbà ìlú àti gbogbo nínú nígbà lọ́nà ayà ìbẹ̀nu ayà pé súnà èrí súnà nígbà lẹ́ẹ̀bà ti kọ́ lọ́pàá sábà yìí lọ́pàá láyé ọmọ àlàláwò làánù

kò sì ní rí pé ẹkọ́ fún yín ẹ̀kọ́lọ́wọ̀ ní fún yín wàtàkù lọ́ọ̀ ẹ̀pá ìrọ̀lọ́ ẹ̀rù mọ́lúwa ṣẹ̀bí nínú ìrẹ́pọ̀ ẹ̀ tí àwọn nábì bá gbé ìtàn wa ọ̀gá ìta ìlẹ́kùn sí ìgbéwà fún wa lẹ́sẹ̀ tó wá gbé ìjúlẹ̀ tí ó tẹ̀lé fẹ́ẹ̀ tó ní má ṣe báyìí nínú bídíà lọ sí òkú tí wọ́n ń ṣe é ó tó ń páyà ọjọ́ tí ó pàdé ọlọ ọba tí ìfìyàjẹ́ ní ẹ̀rọ rọrùn ọba tí ìbáyàn rí rẹ̀ ò ṣe é gbà láàyè ọba tí ìbáyàn mú rẹ̀ níka ẹgbẹ̀rún rẹ̀ wọ̀tọ̀kú lọ́rọ̀ ìrànlọ́ ṣẹ̀rí ìlú lẹ́rọ̀ ọ̀nà ìpáyà òun ọlọ́run tó wọ́n ọlọ́run òun lọ́ba tí ìfìyàjẹ́ ní ọlọ́run wájú bí wọ́n pín kó lè bá ayé dáadáa inú súnà tó àtàájú ọlọ́run náà sàlàyé àwọn èèyàn èèyàn dáadáa òfò láwọn aláìní láwọn ará alẹ́ àná láwọn atẹ́wọ́gbọ́rẹ́ láwọn ọmọ ojú rẹ̀ ọlọ́run tún máa mọ̀ kún sọ wípé aláwọn ta ní kí àná ní fónífẹ́ fẹ́yẹ̀wù kó dé yìí essentially tí ó tara bàmí nàbírù rí lè lè fúkọrọ ilé mọ̀hájìrí àwọn tó ní àwọn tálíkà ara mákìlá ìrara màjínà ẹ̀má lítà máa fẹ́ gbàlẹ̀ àwọn tálẹ́tọ̀ sí lè lè fúkọrọ ilé mọ̀hájìrí àwọn tálíkà ara mákà àwọn ara mákà àwọn ará maka náà lówó maka lóko maka ìgbà náà ará maka tó lówó darí àmàdínà lọ àwọn ará maka náà kọ́ wọn lé ńláńláńlá sí màdínà sí maka ẹjọ́ boko haram sẹ́lẹ̀ táwọn kan bẹ ní idp kápọ̀ àwọn èèyàn tí wọ́n lé wọn kún lé by force kápọ̀ wọn sí wọ́n tẹ́kọ̀ sí IDP ẹlòmíì ń bẹ tó kọ́ lé láwọn ilé jẹ́rìnjẹ́rìn pé kò sí pé mú mi tó bá sí ẹrú ẹnìkan ó sákọ́ sí mi ó mọ̀ wá fún ilé tí lẹ́tí ó mọ̀ wá náà jẹ́ ìyàwó ló ikú onítòkò àwọn fún onígbà tó wá jẹ́ tó yí ọlọ́run agbọ̀dọ̀ fún tòun ẹ̀rẹ́gẹ́ bóyá àti padà sí mọ́kà ó lè fún ọkọ́ wọ́n làwọn padà lórí sí mọ́kà àwọn àwọn tẹ́lẹ́kẹ́ tẹ́lẹ́ tẹ́lẹ́ wọ́n bá padà sí mọ́kà wọ́n padà sí kókò yìí wọ́n lè padà lórí kókò wọ́n fẹ́ padà sínú ìsìláàmù sòrí ìdúkọ̀ ọlọ́run tí ó lẹ́tọ̀ọ́ sáwọn nǹkan ilé àwọn táyíkà alìmọ̀hájìrí àwọn táfilé wọn alẹ̀ wá sí màjínà àwọn ará maka bí àwọn àṣìdí ọ̀gbọ́n sí ọmọ rukman bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí ká fún onífẹ́ àwọn pẹ́lẹ́ tí ò bá wá mọ àwọn tí ò mà wo wọn dáadáa tí mọ kí náà kí ló mìíràn àwọn tó jẹ́ pọ́lọ́wọ́n ọba àlejò ọlẹ́gbé wọn àwọn ọ̀tá lé wọn jáde lé anábìjọ wọn yẹ mọ́ká wà lóhùn ìbílẹ̀ wọn mọ́ká wà lóhùn ìbílẹ̀ kọ́dà ń gbà tí anábìjọ kò mọ́ká anábìjọ sọ fún pé èrè mọ́ká èrè ìlú tí mo nífẹ̀ẹ́ jùlọ àwọn aráàlú rẹ̀ nílé fún mi tí o bá lé ní kó lè lè kó lè kọ́dà òdíṣẹ́ ọlọ́run bá àdékẹ́rẹ́ ọlọ́run ní pé wà á jà اخرجوا من ديارهم وليوقوا الليل لكن إذا كفروا وكبروا ilé ilẹ̀ ìgbẹ́ tí wọn ò kó lè ń gbádùn yóò sì ní mọ ewu tí ń níbi kí wọ́n tẹ̀yàn kó lé àti ẹ̀bá tọrọ kí wọ́n sẹ́yìn àjò lásán ní wọn ò kó lé owó sẹ́yìn àjò lásán ní ẹ̀rọ bí àpò kí a má sí ní wọn. ẹ̀kí àwọn ẹgbẹ́ tí òbí nígbà yìí lọ tí wọ́n lọ ó sì ní agbára lórí bí rẹ̀ ìfàlọ́lá ọkùnrin balẹ̀. wọ́n á fọ ní lẹ́yìn tó wọ́n láti ìdí ìbá ṣe ti ọkùnrin balẹ̀ wọ̀. alẹ́bi ni mọ́nà ọ̀sùnmọ́ ààrẹ ìfi sóde wọ́n á fà ń fi jẹsẹ̀ rí وعنده قوت يومه فكأنما حيز له الدنيا بها وفيها ẹni bá jí ó jí lẹ́nu tí ó jí sílé rẹ̀ àyẹ̀kí ló ń àgbéjà lẹ́bi ìdí o báyìí ó jí lórí àlàáfíà kò sáìsàn ara rẹ̀ ó jí ọkàn rẹ̀ sì balẹ̀ pé lónìí tí ń yẹn máa wájú rẹ̀ ó tọ̀ bí ibi gbogbo ayé lónìí rẹ̀ báwọn alábàkà wọn ni wọn kò ní òfin yóò méjì ara wọ́n lọ ọkọ̀ ń lò wọn wà á wà ní ìṣe kí wọ́n lé wọn kó ní ìdíkà wọn náà dúkìá ya gbẹdọ̀ wọn àwọn ìlú ya fún fún wọn ya tó wọ́n ní wọ́n mọ́kà mo sábà wọn ní ìyá àwọn obìnrin tó mọ́kà kò sọ máa kan lọ́mọ adé tó wọn ìyá jẹ́ lé yìí. látara tó ń gbèsè tà láti láwọn ẹ̀kẹ́ fún nípa ẹ̀wò nítorí pé àwọn ni wọ́n lé jáde kó nù lé wọn wọ́n lé wọn jáde kó nù dúkìá wọn. ọ̀dọ̀ àwọn nínú àwọn ilé nǹkan àwọn náà jáde kó lé jáde kó nù dúkìá lásán yẹ kó tá wọ́n máa kọ́ mi náà nínú ọmọ ayọ́ ìdòwà náà wọ́n rí ti kọ́ lọ sàwọn lẹ́sàn-án lọ́wọ́ wọ́n rí ti kọ́ lọ́wọ́ bá àdékè ọlá.

ni wọ́n fi fi dúkìá wọn lẹ̀ tẹ̀lámà òlà ìgbà òun sọ àràbí wọn ọlọ́run láwọn ará ń wò ara ẹni ní màlẹ̀ tó bá ti ṣe tó lọ́n bá ti zàkáyà tó kò sẹ́ni tí ó tí wàá wúlò lọ. sọ ọlọ́run bá fi ni wọ́n ayà yìí fi ilẹ̀ pé gbogbo àyíkúmọ̀ ìyẹnyẹ tọ́ba ní ká máa kó ká là kọ́kọ́ ká ká ló ga jù ká ló ní kó ju àwọn àjì lórí àwọn agbára ní ẹgbẹ́ nínú àkílẹ̀ àwọn ìṣúná ìgbé tọ́ba ní ká máa kà á sí àwọn òun náà lọ́lá jù àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí àwọn ẹni àdúgbò bá sì kà àwọn àkọ́kọ́ ní alùpùpù àlàbà àwọn àlífà náà àwọn ọ̀sẹ́ ìkànlá wọn bá sí wọn kó náà àwọn ìṣèjì ọlọ́run àtọ́rọ̀ fún àfáà nínú àgbàlá lẹ́yìn ìgbà náà àlàásàrọ̀ àwọn mẹ́wàá káà nábì fún wọn nílò àjẹ́nà kátókù tí náà ní àkọ́nà bẹnu lẹ́yìn àwọn yóò ní súnmọ́ ìmọ̀hájúwò gbogbo ara mákà náà yà bí súnmọ́ àwọn ará mákà lóore ju gbogbo ara bàjẹ́ lọ ìran ara maka ọ̀hájì wọn ní olùjà ará màjínà lọ ní olófà a fi lára mẹ́ta ọ̀hájì rí ìlú láyé kàwọn mùsọ̀rọ̀ kó olófò òdo ni wọn wọn sì òdo sọ́nà ìmánì wọn kò sí rẹ́pẹ̀ tí kò sí kò kéjọ pé lọ́rọ̀ ní ìmánì ní ìmánì ọrịa tó أحسب الناس أن يتركوه وأن يقولوا آمنا وهم لا يمكنون ولقد فتنا الذين من قبلهم وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين قالوا أحسب الناس سوي يدلوا أن يقولوا آمنا أنتم تركوا ولا oorun náà ní sọ̀rọ̀ lórí fáà ní dáhùn ara agbọ́dọ̀ dáyàwó sọ̀rọ̀ ní ìmáàlì ìdáhùn nípa ṣe ìdíhàmì kan kó sí ìmáàlì sórí ìjìnà òkèrè kí náà ń parí tá a fi ń ṣe ìmáàlì fún yà wọ́n yà á là nà nà wàhùn nàbí nà sọ́dà kú ká lè bá àwọn káńsù òdodo pẹ̀lú ìmáàlì wọn. wọ́n yà á là nà nà nà nà ma àwọn tí wọ́n jókòó lọ́mọ ìmáàlì wọn àwọn ẹni tó ṣòro pẹ̀lú ìmáàlì wọn làwọn mùhájìrì ọ̀rọ̀ ìgbìmọ̀ ìmọ̀ kí wò la ìkà àwọn fáwọn ni lẹ́yìn àwọn tí wọn tún tẹ̀lé wọn ní àlàǹsọ́ọ̀rọ̀ wọ́n lẹ̀ ẹ̀rọ ìtàbí àwọn ọ̀dà wájú ìmáàlì àwọn kan bẹ òun èyí sara maka ara madina ni wọn wọn ti ń gbé madina dágbà wọn ara maka àwọn náà láwọn ìròyìn ńlá ńlá kankan àti gbọdọ ìkànnì èrè ni wọn inú ìròyìn àwọn ará madina kan ní àlàó sọ̀rọ̀ ní wípé yòókè bó náà máa nà á jábọ ìlẹ ìlẹ wọn nífẹ̀ẹ́ àwọn ará maka nífẹ̀ẹ́ òdodo èyàn nílé iṣẹ́ èyàn ní fẹ́ yẹn kí yẹn máa lọ fún yẹn ní ọ́fà pé ṣé ìyàwó mẹ́ta tí mo nílé kí n kọ méjì lẹ̀ kí wọ́n mẹ́rọ̀ ká kí ni náà mẹ́rọ̀ ká ìfẹ́ tó délẹ́mù kí yẹn wá rẹ́ bí àti ìyàwó tí wọ́n ti fẹ́ ọwọ́ àrùn pé ọmọ àyà àgbèyẹ ò níyàwó àbọ̀ níyàwó ni wọ́n ti gbà wọ́n dáwò àdáwò ṣẹlẹ̀ sí òsì lówó tó ìmẹ́yàwó kí wọ́n yọ̀ǹda pé ìrìntọ̀ lápòyàwó mi kan wọ́n wá fẹ́ tiẹ̀. ó dé pé àwọn ará màjínà wọ́n fi ilé wọn sí méjì báwọn ará mákà. yàrá màjínà tí òbí tó láti rà á fẹ́ sí méjì náà ni tó gbé oúnjẹ ìyẹn ní gbogbo tí wọ́n ní lágbára ni wọ́n fi ṣe ìkáàbọ̀ àwọn ará sí màjínà. ọlọ́run ni yuhibbuna man hajara ilayhim àwọn ará Madina àwọn àǹsọ́rù wọ́n nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n ṣe ń tíráwá bá wọn ká mọ̀ wọ́n sára Mákà wọ́n wọ́n fún wọn lọ́pọ̀lọpọ̀ nǹkan bí wọ́n fún wọn yìí ṣe pọ̀ pé nítorí lè bẹ̀ tó sì lè máa yà ẹ̀ lẹ́nu wípé wọn náà dé bùkátà náà ní kí ẹ fún yẹn ní nǹkan tí mo ti lò pé èlò máa ń nǹkan tẹ̀sí fẹ́ lò wọ́n ní bùkátà sí ká lò ó wá yẹn balẹ̀ fáwọn ará mọ́tà àfúyí. báwa fún wọn táwọn òfin wá ní ronú rẹ̀ náà wọ́n fún wọn pé ó tánu abayọ̀dá ẹ̀ fún yáyá ni wàlá ẹbí yóò náà fi ìṣòro rèé hájà dáhùn lè máa ó tú wọ́n ti wọ́n fún àwọn ará màjídà àwọn ará mákà lẹ́bùtà wọn ò ní tún máa fọkàn máa rúná èmi ti fún un nìkan lọ́dún sí pẹ́tipẹ́tipẹ́ yàtọ̀ ló fún yàrá wọn sọ wáyé ó ní yóò máa ṣe ní kó gbà á pàrọ̀ wọ̀ ẹ̀ lọ́wọ́ yìí báyìí wòlò ṣe kẹ́kẹ́ sí ẹ̀bí dá sọ gbà ló ṣe é yẹ́n hmm. wọ́n ti fún wọn yìí láì bá ara mákà lẹ́bùtà ni wọ́n ti gbọ́kàn fún bẹ́ẹ̀ bá àárín àlámà ni wọ́n ní kàyéfì ndị débi pé wà yóò fi rú nà àlẹ́ ẹ̀rùn fòsèhìm àlìsáàrì ó ní kéèyàn ní nǹkan tó wúyàn ẹni ibi ń pa ibi ti káyó ó wá lò ní ìtẹ̀bi káyó bíi tiẹ̀ na

al-ansab al-ifa ìgbé tí ọkàn mi ń tó wọkàn mi ìgbé fẹ́lò mi ويؤثرون على أنفسهم ìpìfà ẹ̀mí ẹlẹ́mì lórí ẹ̀mí fìyàn èyẹ máa pè ẹgbẹ́ mi kúrò báyìí náà tó rẹ̀ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ mẹ́rin lẹ́yìn oúnjẹ tí pé àwọn méjèèjì náà ń bẹ lásìkò kọkà wọ́n sì ní ìdí àti jẹ́ kó sì lè tó sèbù àwọn méjèèjì ó wà ní wọ́n ti ẹ̀yẹ máa sẹ̀rẹ̀ ìbẹ̀ lọ́kùnrin ilẹ̀ inú ìyá àwọn àdáṣọ́ ọ̀bí òṣèrú na aláàrùn kó sẹ̀rẹ̀ lè gbé ní bí àríkà ní ìtàwọn ẹ̀pẹ́ lásìkò ogun tó lè gaba ń jagun lọ́wọ́ tó lẹ́gbẹ̀ẹ́ nìkan tí ẹni tó lẹ́gbẹ̀ẹ́ yìí olóṣèlú lọ́lọ́ yìí olóṣèlú kù tí ó fi lè rí bí sọ̀stẹ́ ní bíbẹ̀rẹ̀ ni ó sì ní kẹlọ fẹ́ tí pariwo gẹ́gẹ́ ọkùnrin tó ń tọ́ ní ìṣẹ̀lẹ̀ kòkó ilé nǹkan fẹ́ ní wà wọn àlàsọ ìṣòro ọ̀gá ọ̀nà tí yẹn lè fi báwọn dàgbà ọ̀gá ọ̀nà tí ẹ bá ti dé fún òun tọ̀hún ti bọ́yọ̀ kó níbi tẹ́ǹpì láwọn níbẹ̀rẹ̀ àtìgbẹ̀rẹ̀ kò lè á gbọ́dọ̀ fárún òun yẹn náà ó tó ó tọrẹ nílẹ̀mù ọmọ yìí ó kọ̀ ṣúkà náà yìí ẹni bá wá bá àwọn ọkàn rẹ̀ jà nílẹ̀mù nítorí ọkàn rẹ̀ ó kórìíra àmúdé ni pé ilé ìtọ́rẹ rẹ̀ délẹ́bù pé ní ó tó ń gán ní bùkátà sí fẹ́ni tó ní bùkátà sí bí tiẹ̀ bá fún ẹni tó àti sídíkù àti fàdáhù ìròyìn ńlá ní méjèèjì tí a bá ní ìròyìn méjèèjì kò ní pàdánà lè kìá láwọn àṣọ́rù ìròyìn tí wọ́n ò ní ìròyìn àwọn ẹni tí wọ́n jèrè wọ́n rí ibi dé sílẹ̀ kìá àwọn ìran èèyàn méjì láwọn ìrìnyàn àwọn mùsùlùmí àná gbogbo mùsùlùmí lánàá ìran méjì náà ni wọ́n ìran mùsùlùmí àwọn ará Mákà kápadà sọ Mádínà dílé ara làápè àti ìran mùsùlùmí ọmọ Mádínà tó gba àwọn ará Mákà lálejò àwọn ìran èèyàn méjì ọlọ́wọ́n bá rẹ́gísítà àwọn Al-Qur'an àwọn ìran èèyàn méjì yìí làwọn àkọ́kọ́ mùsùlùmí والسابقون السابقون الوسابقون الأولون من المهاجرين والأنصار rọ́lá àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹni àná àkọ́kọ́ àwọn ẹni tó sáájú lánà lórí ẹ̀sìn lákọ̀ọ́kọ́ nínú àwọn ará Mẹ́kà táṣe ìjẹ́ sí Màdínà táwọn ará Màdínà tí wọ́n rà àwọn ará Mẹ́kà lọ́wọ́ rọ̀lẹ́ ọ̀rọ̀ àánú wọ́rọ́ dùn àyàn ẹ̀yìn lẹ́yìn náà làá máa ka wọn fún lẹ́mù kan ní gbogbo wájú mẹ́ akẹ́lẹ́ jura lẹ́mù rẹ̀ tí yóò bá jẹ́ mùsùlùmí muhajiri tí yóò jẹ́ mùsùlùmí ansọ́rí táwọn bá nábì lò ni ó jẹ́ mùsùlùmí tí yóò bá nábì lò tó wá lẹ́yìn àwọn tí táwọn bá nábì lò ọlọ́run wá sàlàyé fún wa báwọn tó bá wá lẹ́yìn wọn bó ló ṣe gáwa ìròyìn wo ló yẹ kó jẹ́ ròyìn tiwa a ti mọ̀ ìròyìn ta wọn kàná tábà nábìrì láwọn ará mákà tá ń pè wọn ẹni mọ̀hájìmù bẹ́ẹ̀ a tún mọ̀ ìròyìn àwọn kàná èké ìtẹ́jára màdínà tá ń pè ní àlànsọ́ọ̀rù àwọn àkọ́mọ̀ wá bẹ́ẹ̀nu àwọn mùsùlùmí láìlẹ́ àlànsọ́ọ̀rù wà láìlẹ́ mọ̀hájìrì àní fi wọ́n ti sí ìran mùsùlùmí jàpẹ́ àwọn làwọn táwọ́ lẹ́yìn wọn ọlọ́ni wàlẹ́dínà jẹ́ min ba'dihim ẹ̀rọ tó wá min ba'dihim yàní min ba'dil muhajirina wal ansar ìgbésí ayé wọn wọ́n wá lẹ́yìn táwọn wá wọ́n wá lẹ́yìn táwọn àlànsọ́rù wá iṣẹ́ sí wọn ni pé wọ́n rí táwọn ẹni ànájà wọ́n ìtọ́lọ́wọ́ bá lékè ọlọ́dún fi oyin gidi oyin àwọn ẹni àná wọn ò wá ní ṣèkéta wọn wọn ò ní ṣàbòsí wọn wọn ò ní sọ́tẹ̀ wọn wọn ṣàdúrà fún wọn ni àtúnyẹ àti àtàwọn tó ṣáájú wa àtàwọn tí ń lẹ́yìn wa ìṣesí sí gbogbo ní ìkórìíra sí wọn lẹ́yìn ẹ̀wọ̀n táwọn lẹ́yìn wọn ẹ̀kọ́ òun àṣà tí wọ́n ní kí wọ́n máa ṣàdúrà àdúrà wọn mọ̀ wáyé báyìí pé wọ́n gbà náà ẹ̀yọ́ ọlọ́run àbáwọ̀ ẹ̀kọ́ fẹ́ ìwòlànà foríjì wọn náà kó àdúrà ìzọ́kọ̀wọ̀lẹ́sọ́ ẹ ṣàdúrà fún ayé ẹwà ṣe fún ẹlòmí nínú súnà àdúrà rẹ̀ inú ìròyìn àwọn ẹni tí ó wá lẹ́yìn ìtàwọn àtàlà òun ni wípé ọkúlù wọ́n sọ wípé rọ̀bánà èyí ọlọ́run ọba wa ẹgbẹ́ fún sọfọ́rí jẹ́ ẹsẹ̀ wa ìfọwọ́ lẹ́dínà sábà kúrúnà àti fún àwọn ọmọ wa wa ìròyìn àgbàlagbà pé ní pàtàkì jùlọ tí bá ń jàgbàlagbà ní ìmáni a ṣàdúrà fún ẹ kọlọ̀n tó fi ìmáni tó fi kí ọ sáájú èmi kọlọ̀n bá ń boríjì ọ bá olóòfìsẹ́lá nínú tó jù wá lọ bóyá ti kú ọ̀gá ẹni tó tó jù wá fáwọn tàbíọ̀rún fáwọn ọmọlékí wọn fọ́mọ ọmọlékí lórí àwọn àbá àtàwà àwọn tí wọ́n ní wọn àádọ́dọ̀ fún wọn àwọn tí ò bá sí máa àásàdúà fún ọ̀gá àdúà a sì máa ń ṣe fún àforíjì máa ń fẹ́ni tó ti kú tí ò sí mọ́nà àwọn ẹni àná foríjì yàn nítorí ti foríjì yàn lọ́wọ́ ń máa ń sábà sọ ní rahma bẹ́ẹ̀

ولإخواننا ṣàforíjì ẹ̀ṣẹ̀ àwọn ọmọ àyà wa alladhina sabaquna wa wọ́n ni jẹ́ mùsùlùmí sáájú wa kọ́dà ẹ̀mùbẹ̀ wọn tó rà láyé tí yẹn lè fi ṣe akọ́kíwó jù ọ́ lọ ní ìmánì ní a máa fi owó jù ọ́ lọ́n gbà bí ìsinmi àfihàn àfihàn ìsapọ̀ lọ́mí yẹn lè fi máa jù ọ́ lọ́wọ́ àfihàn ìsapọ̀ máa tí yẹn máa fi ń jù yàn lọ tó sì wọ́ ti kí akàkórí ó lè kí yẹn fi ìmánì jù ọ́ lọ láàfin àárín sábà kó náà àbẹ̀lẹ̀ ìmánì àwọn ọmọ ìyá wa tán ṣáájú wa tán jù lọ wọ́n fi ìmánì ṣàgbá wa a ṣàdúrà fún wọn kọ́lọ̀ foríjì wọn kó foríjì wọn kọ́lọ̀ foríjì wọn kó foríjì wọn a tún wá ṣàdúrà kọ́lọ̀ má kó tẹ ọkàn lásọ̀dọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀rọ bí omi ló máa bínú àwọn ẹni àná ó fẹ́ ìdílé náà lọ́sọ̀ alẹ́kẹ́ ìwájú títí mi wá ọlọ́run bá gbọ́ hakim lásán nílẹ̀ hakim ọlọ́run wọ́n ṣàdúrà kọ́lọ̀ mọ́ fi tẹ̀rù bẹ̀rẹ̀ kún kìí kẹ́yìn mọ́lẹ̀ kí ló ní gan sáwọn ẹni na ṣáájú wa yọ́ ṣáájú wa pẹ̀lú mánì wọ́n sì ń bẹ láyé àbá ṣáájú wa pẹ̀lú mánì wọ́n ti kú ń tá a mọ̀ má fi tẹ̀m̀bẹ̀rẹ̀ kún má fi kéèta má fọ́tẹ̀ sọ́kàn wa àgbéjù ọlọ́run nínú ìròyìn àwọn tí ó wà lẹ́yìn àwọn sàábẹ́ ni pé tó bá ń ṣàdúrà ìjọba fáwọn ṣáájú wọ́n tún ṣàdúrà ọlọ́run bára fẹ́ ẹni tó náà ṣe kẹta ọlọ́run ọlọ́run dá wọlé ọlọ́run fi ṣe kẹta dá wọlé wọ́n sì kò sẹ́mi kan tí èmi kì dára wà wọ́n ni máa kọ̀lá dẹ́sẹ̀ tó ní mẹ́rin wọ́n ni kò sára kan tí ò ní kì dára ولكن اللئيم يبديه والكريم يخفيه ẹni bú ní fi ọ̀tẹ̀ rẹ̀ hàn

káfí mọ́ ọlọ́run ṣáájú wa ẹni tí kú nù abẹ́lẹ̀ òjì kọ́lọ́run wọ́n látàjá lókòrò kí kòrò òbínà lílá lílẹ̀ dínà ámàlú kẹ́lí máa lílẹ̀ dínà ámàlú kò túmọ̀ pé lílẹ̀ dínà ámàlú ti pọ̀ gbogbo mọ̀mí ayé ìyá ti gbọ́dọ̀ máa tọrọ kọ́lọ́run má jẹ́ kí ìyá lẹ́gẹ̀dà sọ́kọ́sọ́kọ́ pé ó ti kú ní àbí ó ti kú pé a máa ṣàdúrà lọ́mọdé ń ṣe kiri káàkiri òṣèré ẹgbẹ́ rẹ̀ ṣé bá nìkan rí mùsùlùmí tọ́lọ́ bá ṣe dáadáa fún ẹ̀sàdúrà fún wọn wọn gbà lọ rẹ̀ bá kà lọ fi ha òṣìṣẹ́ lọ يا ẹgbẹ́ náà ẹgbẹ́ àbúrò yìí ni ẹ wá yá ó sì rẹ̀ mọ́tò kẹyìn òṣìṣẹ́ àgbà ẹ má sọ̀rọ̀ ọmọdé ọmọdé wá ní ìṣúdé rẹ̀ ẹ̀sàdúrà fọ́nà ọmọ olùkọ̀ sí má ẹ̀sàdúrà fún wa bẹ ọlọ́run fún ti ní ìrìnàlẹ̀ jẹ̀ náà ọmọ akẹ́rẹ́ tó lọ́wọ́ bá bùn onímọ̀ ju ẹgbẹ́ lọ́nà àgbẹ́bí ọwọ́gẹ́ méjì ọlọ́run sí ìráyé ọwọ́gẹ́ ọwọ́gẹ́ ìmọ̀ náà yàtọ̀ mọ́ sí kíkà rẹ̀ ṣàdúrà fún ọlọ́run ló fà lọ́kà sí ọkùn wa tọrọ fúnra rẹ̀ náà kọ́lọ́run yóò jákà mọ́ náà sí fíìmì náà سنوي المسلمين أما سادة قالوا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ما في تنبيلكم في كلمة كلمة مي ما في سكة من أجنس أي مسلم أي مسلم أدوانا لا سيئو àtúnwá pàdúrà púpọ̀ rọ́bà náà ìnáka rọ́hùn fọ̀rọ̀ ṣíf ọlọ́run àánú rẹ̀ ló fi sílẹ̀ fún wa a fi àánú rẹ̀ bí ó sí fún wa ọlọ́run ìkẹ́kọ̀ọ́ níléwò ìlọ́fi lè kẹwa táàfi ní nípe ìdásọ́kà mùsùlùmí ẹgbẹ́ wa fi kẹ́ ọkàn wọn mọ̀ sí ní àwọn àná wọn sì máa tọrọ àdúrà fún wọn kódà wọn kò tọrọ àdúrà báwọn ti mẹ láyé lẹ́gbẹ̀ẹ́ wọn pọ́lọ̀ má jẹ́ ajá má fi kéèta sọ́tọ̀ àwọn síra wọn pẹ̀lú gbọ́dọ̀ wọn á dúró ni á tẹ̀síwájú lọ́wọ́ ní oṣù ọ̀tún ẹ̀lú àṣẹ ọlọ́lọ́wọ́ kí fún alágbọ̀yé sọ́wọ́ yìí kó ní kí á sáfàrí látara rẹ̀ ní alákàlùkìyàmà subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك